àtàwọn aláwọ̀ bàbá òkú bàbá rẹ̀ Dr. Badmus àbí prince báyìí tọ́pù ní báyìí alhamdulillah Professor Badmus ọmọ wa wọ́n ti pọ́ láwọn bá ṣe gbọ́dọ̀ tààrà ọ̀rọ̀ súnmọ́ rẹ̀ lọ́wọ́ gbogbo àwọn ilé ilé ilé ilé àwọn èèyàn tá lókọ tá lókì gbogbo wọn náà ní ṣe alhamdulillah súnà ní Muhammad yìí sallallahu alaihi wasallam ọjọ́ wọn ló gbé náà ló mú mẹ́rẹ̀mí wa nípa àtàwà gbálẹ̀ ní àwọn náà ní afáwa Ibrahim dàsókè láàrin badmus tó wọ́n bá ṣàlàyé nípa mọ̀ọ́dọ́rùn tí a gbé kalẹ̀ tàbí kó jẹ́ àǹfààní òun náà ni wa'tasimu bihablillah ìpé kájì máa ikú ń jẹ́ hablillah ان شاء الله طبعا سلا ń sàlàyé fún حبل الله máa kọjọ́ pẹ̀ ní hablillah بكم السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله نحمده ونستعينه ونستكثره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئة أعمالنا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 فإن أصدق الحديث كلام الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار lẹ́gbà tí a kí gbogbo wa jẹ́ pé òun náà ní kíkí àkọ́kọ́ òun náà ní kíkí gbẹ̀yìn àbí Allah subhanahu wa ta'ala kí ọmọdà báwa kí àwọn tí kíkí tọ́ sí bẹ̀ látorí ibi tí Sheikh wa Sa'ad hafidhahullah tí wọ́n ti gbé ní àwọn tí ọlọ́nkó àkóso ààyè ilé lọ́wọ́ kí Allah subhanahu wa ta'ala wọ́n sábà báwa tí wọ́n pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n sábà fi wọ́n ní ọkàn bẹ̀rẹ̀ wọ́kí ṣekọwa sa'ad hafizahullah wọ́bikí kíkọ́ wọ́bikí ṣekọwa bufata zarumi tó jẹ́ pé àwọn náà ni wọ́n ni kàràkàrà àdúgbò tí a wáyé kí Allah subhanahu wa ta'ala kuma ta bàbá sàríkún aláfíà fún wa kò sàríkún okun ara tí wọ́n fi máa gbé dáhàwà náà káàkiri kúrò àti fún wa. tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà mú kí àwọn ọmọ ìyá tí a onúkàrú ètò báyìí tí a gbé kalẹ̀ lásìkò tí a wà báyìí tó pa mọ̀ pé lè jẹ́ àsìkò yìí nìsìn oríṣiríṣi nǹkan làwọn èèyàn ṣe káàkiri àwọn tí wọ́n jẹ́ ọ̀dọ́ bíi tèbé wa báyìí àbáwọn tí wọ́n tó wa àbáwọn ẹlòmínà tó ń jù wá lọ gan tó jẹ́ pé àwọn àgbàlagbà tí ń ṣe láńgbáláńgbá ni ìbomi ilẹ̀ ti bá wọn báyìí tí wọ́n èyí tó kéré jù náà làwọn tẹ́ bá ń lè bọ́ọ̀lù báyìí tí wọ́n máa bọ́ọ̀lù tí wọ́n tún kéré díẹ̀

ó ti àlékún sabat lórí súnà nàbí sallallahu alaihi wasallam fún wa na'am lẹ́gbà tí àkíra ọ̀tá nítorí ọjọ́ tó fi lọ torí àsìkò tí a wà pé mọ́gbẹ́wì kìí pẹ́ wọlé gẹ́gẹ́ bí àkọlé ọ̀rọ̀ tí wọ́n gbé kalẹ̀ wípé kí a fi ra wa láǹfààní ká fi wa létí pé gbogbo ẹ̀ náà òfin tá ti fẹ́ gbọ́ rí nínú wáàsí àmọ́ àmọ́ ní bùkátà sí gẹ́gẹ́ bí ọmọnìyàn a ní bùkátà sí ìrántí ní gbogbo gbani wọn ni Allah subhanahu wa ta'ala sọ pé fadhakkir fa inna dhikra mu'minin látara bẹ́ẹ̀ láti máa rárá wa létí àwọn tá a ti mọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé àti fẹ́ ṣe bí à ń ni àyà kan nínú al-Qur'an nínú suratu Ali Imran suratu Ali Imran so wọ́n ní ká sọ̀rọ̀ lórí àyà yẹn àyà ọgọ́rùn-ún àti mẹ́ta bíi ọlọ́run bá nìkẹ́ láti sọ fún wa pé a'udhu billahi minash shaitani rajim wa'tasimu bihablillahi jami'an wala tafarraqu so ibi tí wọ́n ti dájú níbẹ̀ yẹn àmọ́ àyà náà ó tó kù sí sàlẹ̀ sí wọ́n nínú àlàyé tí a bá ṣe a ní gbìyànjú a gbìyànjú láti ṣàlàyé kí ní ń bọ̀ lókè síwájú ká tó débi àyà yẹn lẹ́nu kí ni nǹkan tí ó tó tẹ̀lé àyà yẹn so láti bá ní àgbọ́yé lẹ́kùnrẹ́rẹ́ nípa pé kí ni ẹ̀kọ́ tí àyà ìfẹ́ kọ́ wa ẹwà rí gẹ́gẹ́ bí tẹ̀mọ̀hìd tàbáwo àyà yìí lápapọ̀ nígbàtí a bá sọ̀túnmà tí nǹkan kan ló fẹ́ pè wá sí ó sì fẹ́ lé wa kúrò níbi nǹkan ni gẹ́gẹ́ bí àwọn sọ̀hábà ìkànnà àwọn sọ̀hábà nẹ́bí ridwanullahi alayhim wọ́n ní tẹ́bá ti gbọ́ tí Allah subhanahu wa ta'ala tí ọba ti pè ọba ti pè àwọn mùmìnì òdodo oníkẹyà tẹ́tí yín bẹ̀lẹ̀ yẹ o nítorí pé inú kó jẹ́ pé orí kan ló so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà wá ní àyà yìí ó sì fẹ́ lé wa kúrò níbi aburú kí ni orí tó fẹ́ pè wá sí ó fẹ́ pè wá sí orí alìsìmá ìkójọ ìṣọ̀kan alwahada lájọ jọ kan kóhùn wá papọ̀ kọ́rọ̀ wá papọ̀ kí sì sí wá papọ̀ olóbẹ́ pè wá sí ó sì fẹ́ gbé wa kúrò níbi alfurukọtú abitafirikọ ká jìnà sí ìyapa ẹnu máa ń ṣe tiẹ̀ kí máa sí tèmi òun náà ni àkórí nǹkan tí àyà yìí tó wá bá wa láti wá sàlàyé fún wa Allah subhanahu wa ta'ala àyà yìí àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní àyà yìí Allah subhanahu wa ta'ala sọ̀kalẹ̀ ní orípa ìṣẹ̀lẹ̀ kan tó ṣẹlẹ̀ ní ìlú Madina láàrin àwọn ìran àwọn fámìlì kan tá pè ní al wal-Khazraj so ìdílé ńláńlá ni wọ́n nílùú Madina tó jẹ́ pé síwájú kí Islam tó dé ìdílé ńláńlá ni wọ́n tí wọ́n á máa fi gágbága èmi òjò ìwọ̀ òjòmí ọmọ ìdá wà láàlẹ̀ púpọ̀ láàrin wọn débi pé àwọn ogun ńláńlá èyíṣiríṣi ní máa tẹ̀ láàrin wọn àwọn ogun àìnídìí àwọn tí ò tó jà wọ́n máa fi fàjà láàrin ara wọn pé ọ̀tá ni wọ́n ń ṣe tẹ́lẹ̀ síwájú kó tó di pé Islam dé àwọn gbà tí ìsìláàmù dé Allah subhanahu wa ta'ala ó lo ànábì ní sábàbí láti fi yanjú gbọ́nì òtó tí sí omi òtó tí ń bẹ láàrin wọn tàbíwá di pé kíni tàbíwá di pé àwọn àti ọ̀kan so Allah subhanahu wa ta'ala wá ń sọ fún wa níbi àyà yìí ó ní wa atasimu ẹjọ̀ máa ṣìhábìláì jẹ́mí àn akọ́kọ́ sọ ìtumọ̀ rẹ̀ lógiri náà kátó wá sọ àwọn àlàyé mi tuntun wá wà níbẹ̀ ó ní wà àtàfimọ́ ṣìhábìláì jẹ́mí àn wà látàfàràkù ọlọ́ọ̀bá alikọ́lá ní ẹjọ̀ máa okun Allah subhanahu wa ta'ala jẹ́mí àn lápapọ̀ èèyàn máa òun náà ni hablullah okùn Allah subhanahu wa ta'ala ó ní ẹ̀dì máa lápapọ̀ wala tafarraqu ẹ má wá sí kíni ẹ má yapa ẹ rí pé wala tafarraqu tó bá sọ fún wa pé wa'tasimu bihablillahi jami'an eléyìí fihi ma'na an-nahyi an-tafriqa a ma rí ìtumọ̀ pé ká mọ̀ yàpá náà ní sọ fún wa tó bá ní wà àtẹ́sìmọ́ jami'an Allah subhanahu wa ta'ala tó wá tó kàn pa fún wa ó tó wá sọ pé kí wala tafarraqu bá a ṣe ní kẹ́ẹ̀dì máa hablullahi okùn Allah subhanahu wa ta'ala yóò wọ́n náà tafarraqu ẹ má wà ìyapa ò tàbá padà bọ́rọ̀ débi tí ń ṣẹlẹ̀ láwùjọ wa lónìí a rí tó gbogbo pátápátá ẹ̀yìn kí là ń ṣe à ń pàkẹ́ mọ́ra pé ẹ̀ na àfẹ́sìmọ̀ bí hablillah àwọn eléyìí pé Allah subhanahu wa ta'ala sọpá pé tẹ́ bá lẹ́ jọ máa hablullah ìlú tọ́wọ́ wà la tafarraqu ẹ gbọ́dọ̀ yapa a jẹ́ pé tí gbogbo bá ń pàpè mara ipé àdìmá hablullah subhanahu wa ta'ala táwa ń rí ìyapa a jẹ́ pé nǹkan ti rọ́ǹkì a jẹ́ pé nǹkan ti ṣẹlẹ̀ láàrin yẹn pé bóyá ọ̀tọ̀ ni tẹ́lú mi pè ní hablullah tó dìmọ́ tí orokun dìmọ́ tó fi wá di pé ń fa ewu nǹkan báwọn Allah subhanahu wa ta'ala wa sọ síwájú fún wa ó ní wàzkúrò ní ni'matallahi alaykum ó ní ẹran tí ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala lórí iz kuntum a'da'an fa'allafa bayna qulubikum ó nígbà tẹ́ ti kọ́kọ́ jọta tẹ́lẹ̀ tàbí yìí bá wí àwọn al-Aws wal-Khazraj àmọ́kájẹ́ kìíní kan àwọn àwọn sọ̀hábí tó sọ̀kalẹ̀ lé lórí ẹ́ àwọn ó sọ̀kalẹ̀ lórí lé wọn lórí ni mẹ́sìtì tí bẹnu alkùnrin gbogbo apátápátá gbogbo ẹni máa ní jẹ́ àlúmà náàbì sallallahu alaihi wasallam gbogbo wọn ni mẹ́sìtì yóò máa síkìní yóò máa sọ̀lẹ̀ ìdáàmà gbogbo alukùránì ni pé gbogbo ọ̀rọ̀ tọ́rọ̀ ń bá ti jọ sí ẹ tó bá ti dákọ́ ìwọ náà ní bá rí òun ò ní sọ pé eh, lágbájá ló sọ kàlẹ̀ lé lórí èyí tí báwọn ará mọ́kà lè ń bá rí tí báwọn ará mọ̀dínà lè ń bá rí tí wáyé pé irú eléyìn láfẹ́ gbé alukùránì lé ni tó àwa ò bá ti ṣe kí ni àwa ti ní bùkátà fún Ah, Allah subhanahu wa ta'ala sọ ayà ìkalẹ̀ lórí àwọn al-Aws wal-Khazraj àmọ́ ayà yìí wọ́n bá ogun anáwí tàbí àmọ̀fìdí oyin wa kúrò ní ni'matallahi alaykum ẹran tí ìbẹ̀rẹ̀ Allah subhanahu wa ta'ala èyí tó sẹ́kì ní èyí tó sẹ́ lóyìn lórí ni'matallahi ay ni'matul Islam Islam tọ́lọ́ tó látara bẹ́ẹ̀ látara ìdẹ̀ra tí Allah subhanahu wa ta'ala ṣe fún yìí ẹ wá di ọmọ ya asbaha tán ayé sirtum àwọn olùmọ̀ nípa tafsir wọ́n ní gbogbo asbaha tó wà nínú al-Qur'an tí a bá ti rí ayé bí ma'ana sara ẹni fa asbaha tán ayé sirtum bi ni'matihi ikhwana látara bẹ́ẹ̀ látara yàní ni'matullah látara ìdẹ̀ra Allah subhanahu wa ta'ala tó ṣe lórí asbaha tán ikhwana ẹ di kíni ẹ dọ̀mọ̀ ya kankan tọwà wo ní àwọn tí mi fẹ́ ríra wọn tẹ́lẹ̀ wọ́n wá dọmọ̀ ya alamọ́kà àtàrà àmọ̀dínà tí mo mara wọn rí wọ́n wá dọmọ̀ ya tàbá gbogbo àwọn kan báyìí sí ká àpláì rẹ̀ sí ìrísẹ̀ láwùjọ wa náà tẹ́lẹ̀ ẹ̀ ó wà tí ó ń kálukú mi ń bá dídí àkáàkiri àwọn ìlú mi ń bẹ ní ìtọ́jẹ́ pé àṣẹ níbẹ̀ ríra wa lójú ìmọ̀ra ti nǹkan Abu Ibrahim Ajikobi àjọlọ dárò lòlóhun so àtújọlọ dárò kìtàgbọ̀ súnmẹ́ díẹ̀ ni

Allah subhanahu wa ta'ala tún wá sọ síwájú ó ní wa kuntum ala shafa hufratin minan nar ka anqadakum minha ẹ sì wà létí bèbè iná tẹ́lẹ̀ o ẹ ti wà létí gbèdè iná Jahannama tẹ́lẹ̀ tí lẹ́pẹ́ lásìkò tá à ń sọ yìí nísìnyí àbá ikú yín lábà ìwọ́ná nítorí ọyọyìn kò nínú náà yẹn ọ̀nà olùgbà yọyìn yàní bí ẹ̀rsáàlì nàbí sallallahu alaihi wasallam ilayhi pẹ̀lú kó náà nàbí sí wọn ó fi wá yọ wọn kò níbi kíni ó fi wá yọ wọn kò níbi ìyá náà fa anqadhakum minha ó wá yọ wọn kò níbi náà tuntun bá lọ wo àyà yìí a rí pé lóòótọ́ ó dájú kọ àwọn al-Aws wal-Khazraj mùsàbáwo àwùjọ wa

kí ni ó jẹ́ tàjáwù kí àti kí ni ó jẹ́ response látọ̀dọ̀ àwọn tí wọ́n jẹ́ kí ni tí wọ́n wà láwùjọ ńgbà yẹn tí wọ́n fẹ́ ń ṣe déédéé ara wọn láti wé pẹ̀lú kí ni pẹ̀lú ní tí máa ń sábàṣẹ̀ ní gbogbo àwùjọ tí súnà bá ti dé response tí ó ṣẹlẹ̀ ẹ̀ reaction àwọn àwùjọ yẹn ẹ̀rì pé màá fẹ́ sí kí ni yóò wá máa ṣe bí a ń jọra wọn ìbẹ̀ náà láti mọ̀ yí ti ń jẹ́ ìsìláàmù gangan òun náà ni súnà anábì sallallahu alayhi wa sallam òun náà ni kí o dúró lórí súnà anábì sallallahu alayhi wa sallam Allah subhanahu wa ta'ala wa ni kàtàríkà yubayyinu Allahu lakum ayatihi la'allakum tahtadun ó ní báyìí ni Allah subhanahu wa ta'ala sí ń sàlàyé àwọn ayà rẹ̀ fún yín yàní àwọn àmì rẹ̀ la'allakum tahtadun kẹ́ bá lè mọ̀nà ní ọ̀nà ni Allah subhanahu wa ta'ala bí ń sàlàyé à ilé fún wa tó ilé ọ̀nà ni ayà tí wọ́n fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí tábàlọ́ wáyà yìí nìsín a rí pé àwọn kókó ọ̀rọ̀ kan ó wà nínú ayà yìí gẹ́gẹ́ bí a ti sọ síwájú àtàbáwò ah, a rí pé a rí gbólóhùn wà àjẹ́sìmọ́ kí ni ìtumá alẹ́ ẹ̀sìfọ́m a sọ pé ká sí kí ni ká dí rọ̀má ẹ̀sìfọ́m ẹ̀sìfọ́m mínàlẹ̀ ẹ̀sìmá so afáwà ibn hajar al-asqalani rahimahullah nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa gbólóhùn al-i'tisamu yìí nínú sharh sahih nígbà tí wọ́n fẹ́ sọ̀rọ̀ nípa kitabul i'tisami bil kitabi wa sunnah ní òtítí tíra kan tí Sheikh wa ìlúbà Bukhari rahimahullah tí wọ́n gbé kalẹ̀ pé yàní kìtàbù kan nínú sahih Bukhari tó sọ̀rọ̀ nípa kí ni al-i'tisamu bil-kitabi wa sunnah ìdìrọ̀mọ́ al-kitab wa sunnah Sheikh wa Ibn Hajar rahimahullah wọ́n ní al-i'tisam wọ́n ní ibti'alun min al-isma wọ́n ní látara kí ni látara isma yàní ìtàkùn ní al-isma yàní ìfọ́ ẹ̀sìnbá olùsìn alẹ́lùtìjà kí yóò sáàdì nǹkan yàní látara pé ibi tí ẹ bá sáàdì nǹkan yẹ kí nǹkan yóò wá sọ̀yàn kúrò níbi nǹkan kan yàní ó sọ̀yàn kúrò níbi ewu kan ni àwọn sọ̀yàn kúrò níbi aburú kan ni tó eléyìí òun náà ni ó mọ̀ túmọ̀ pé kí ni yàní ìtàkọ̀mọ́ bìhí yàní kí yóò sáàdì nǹkan yẹ kí yóò fi rí ìsọkùn bẹ́ẹ̀ kí kò wá ní wàlìmọ̀rọ́dù bìhí alẹ́lùtìsàl ìta àgbàlẹ́ pẹ̀lú alẹ́lùtìsàl ìtumọ̀ iná ni pé àtàmásù alìmtìfàl ìdúnì láì subhanahu wa ta'ala ká báyẹ̀ sí Allah subhanahu wa ta'ala mọ́ ká máa tẹ̀lé sí Allah subhanahu wa ta'ala ká jí mú sí sí ká jìnà sí kíni ká sí ìyapa. bákan náà Sheikh Ibn Hajar nínú àlàyé ọ̀rọ̀ wa wọ́n sọ pé wọ́n wá kó ti ọ̀rọ̀ afáàkan tí a ń pè ní alkarmani hafizahullah wọ́n nígbà táwọn ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ yìí wọ́n ní almuradu bilhabl bilhabl kí ni tá àgbà lérò pẹ̀lú alhabl ẹ̀rì pé okùn là ní alhabl ẹ̀dìrọ̀mọ́ okun Allah subhanahu wa ta'ala kí wá ní àhábùlọ́láhì subhanahu wa ta'ala tó àwọn sọ fún wa wọ́n ní ìta àgbàlẹ́ pẹ̀lú alhábùlù mí náà ní pé kíni alkitabu wa sunna òun náà ni tí a Allah subhanahu wa ta'ala alkitab wa sunna tí a Allah subhanahu wa ta'ala àti sunna annabi sallallahu alaihi wasallam àwọn wani ọ̀rọ̀ yìí ala sabili pé àyálò èdè ni nínú èdè lárúbáwá wọ́n yá èdè yẹn wọ́n yá okùn yẹn wọ́n yá lò fún alkitabu wa sunna nítorí pé kíni nítorí pé láàrin kitabu wa sunna àti bá a ti máa lo okùn iṣẹ́ tó kù máa ń ṣe fún wa àárín nǹkan kan tó pa wọ́n pọ̀ àárín nǹkan tán pè ní gíní lọ́dọ̀ àwọn oníbàlága àríkọ̀ rí láàrin wọn so àfáwá ní wàlìjá ní ẹ̀rú tó wá pa wọ́n pọ̀ tá bá sọ pé alhablu okùn àti alkitabu wa sunna wọ́n ní tó pa wọ́n pọ̀ náà ni pé kaunuhuma sababan lil maqsud tó bá àwọn méjèèjì tẹ́rí wọn àti kìtàbù wa sunna àti okùn táà ń sọ yìí àwọn méjèèjì jẹ́ okùnfà láti rí táà wá láti àti ìfún táà wá kí ni nǹkan táà wá wa huwa sawabu wan najat min al-azab ní táà wá náà ní pé kí ni Allah subhanahu wa ta'ala àti ìwáká láàkó níbi Allah subhanahu wa ta'ala ìlànì alkitabu wa sunna àwọn méjèèjì wọ́n ṣe sábàbù wọ́n jẹ okùnfà fún wa láti fi kíni láti fi rí ẹ̀san àti láti fi láàkó níbi ìyà Allah subhanahu wa ta'ala wọ́n ní lábala alkitabu wa sunna nù bóòló ti wá jọ okùn bóòló ti jọ okùn wọ́n ní kama anna alhabla tẹ́lẹ̀ pé okùn tẹ́ẹ̀ríhun òun náà máa ń ṣe kíni ìmọ̀ ṣokùnfà láti rí ní táà sí kíni táà ń wá ní nínà sàkì tá a bá fẹ́ mumi lápèjúwe a ní bùkátà sí okùn láti fi kíni láti fi fa omi nínú àkànga afẹ́ lo àbí lápèjúwe nísìnyí ẹ̀ bá wà nínú ewu ọmọ ìgbà olóògbé ọmọ pé kíni kan ní safety rope àwọn tó máa ń gun òkè àpáta lọ ẹ̀sìn báwọn nìsí yóò wá ní okùn kan ni wọ́n so mára báyìí pé tọ̀ àìbá máa tẹ́sẹ̀ bá yẹ̀gẹ̀rẹ̀ àbí tátẹ́gùn bá gbẹ̀yàn tókùn yẹn bá fi lè wà lára àyàn bí ẹ bá jábọ́ òní jábọ́ sílẹ̀ yóò kàrà àmọ́ sí kí ni yóò rà àmọ́ bọ̀ wálẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀ òun náà ni alhab tó a jẹ́ pé súnà nàbí sallallahu alaihi wasallam àti alkitab àti alkur'an méjì yẹ ó dà gẹ́bí kìnnì ó dà gẹ́bí hablu látara pé tàbá fẹ́ lo okùn tàbá fẹ́ mú omi nínú kànga anibukata sí kìnnì anibukata sí okùn àbí tàbá wà nínú ewu tàbá wà nínú ọ̀fìn anibukata sí okùn láti fi sọ̀kalẹ̀ láláì ní farapa so látara di eléyìí òun ni gíní láfi rí pé a jẹ́ pé àfijọ́ ń bẹ lára wọn òun náà ló fà tí Allah subhanahu wa ta'ala fi lógólóhùn wà tẹ́sìmọ́ bi hablillahi jami'an ẹ̀dìrọ̀ mọ́kún Allah بحبل الله ولا عصمة لأحد إلا في الله wọ́n ní kò sí kò sí security jẹ́ nìkan pé láì ah, tí wọ́n sápamọ́ sí ìfọ̀kànbalẹ̀ ń bẹ fún mi bẹ́ẹ̀ kò sí ewu fún mi bẹ́ẹ̀ illa fi kitabillah àyàfi níbi tí Allah subhanahu wa ta'ala bí yẹn bá ti sá sí inú alukur'an ó ti ní isma yàní bóò ni ó ti sá sí bí alukur'an tí yóò máa sa alukur'an ni àbí yóò hàn àbí yóò sọ kọ́rùn kò ní ó ti ṣe yóò sá sí alukur'an látara pé kí ni yóò máa lo òfin sí bẹ́ẹ̀ ìtọ́sọ́nà fún ọ níbi ọ̀rọ̀ sísọ níbi àdìsọ́kàn níbi ìwà wíwò níbi ìrìnrìn àbí ní gbogbo nǹkan tẹ́yẹ máa ń ṣe nínú ìgbésí ayé èèyàn so èèyàn ó ṣe kí ni èèyàn ó ní isma èèyàn ó wà protected kúrò níbi àwọn àṣìṣe kúrò níbi àwọn ewu kúrò níbi àwọn wàhálà lóríṣiríṣi so tí ma ti gbé alkùránì kalẹ̀ tí ò ní tí ò ti alkùránì ṣe ẹni tí yóò máa tẹ̀lé tí ó gbé síwájú irú ẹni bẹ́ẹ̀ tún láti yóò kó sínú wàhálà yóò sì kó sínú ewu ṣùgbọ́n parí ọ̀rọ̀ wọn síbẹ̀ wọ́n ní awú sunnati rasulillahi sallallahu alaihi wasallam bí ta ti lè rí isma ta ti lè rí ìsọ́ òun náà ni alkur'an àbí nínú sunna nabi sallallahu alaihi wasallam aw fi ijma'il ulama àbí ní bikini ìfẹ́nukú àwọn olùmọ̀ pátápátá ẹ̀yìn tó àlúmà nẹ́bí ò lè kó yọ láíláí lórí ànà tí gbogbo wọn kójọ pátápátá káwá ní àti gbogbo wà lórí ẹ̀yọ́ àwọn sì wá di àríkí ànà ní Allah subhanahu wa ta'ala ò ní ṣe bẹ́ẹ̀ fún àlúmà nẹ́bí sallallahu alaihi wa sallam so ìta gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà sábàlọ́wọ́nù tafsiru ní àwọn tafsiru mi gẹ́gẹ́ bí a tafsiru afáwa ibamul mufassirin al-Tabari rahimahullah yájí àti tafsiru afáwa ibn Kathir rahimahullah a rí pé nígbà tí wọ́n sàlàyé àwọn náà gbé ìtumọ̀ oríṣiríṣi wá fún pé kí ni wọ́n gbà lérò pẹ̀lú hablullah àwọn mi sọ pé hablullah bí ma'ana ahaduhu wa zimmatuhu òun náà ni àdéhùn Allah subhanahu wa ta'ala àdíwọ̀n Allah subhanahu wa ta'ala àti ẹ̀jẹ́ tí a ti bá Allah subhanahu wa ta'ala jẹ́ ipé a ní fa nǹkan kan ní papọ̀ mọ́ Allah subhanahu wa ta'ala ara tí wọ́n ní hablullah ẹ̀yìn wọ́n ní ayé tawhiduhu يعني ثم الآن في اعتصموا بتوحيد الله سبحانه وتعالى أجر ما إن الله سبحانه وتعالى لقصص أجر ما أما جاء قوم به سبحانه على الوميت ما حبل الله بمعنى القرآن àwọn ní alkùrán òun náà ni nǹkan táa ń pè ní kíni òun náà ni hablullahi subhanahu wa ta'ala òun náà ni okùn allah subhanahu wa ta'ala so látara bẹ́ẹ̀ imamu wa ibn Kathir rahimahullah wọ́n gbé ọ̀rọ̀ kan tí ẹgbẹ̀rẹ̀ náà wá látọ̀dọ̀ imamu ali bin abi talib radiyallahu anhu wọ́n ní alimamu ali wọ́n sọ fún pé alkùrán tẹ́rí wọ́n huwa hablullahi matin òun náà ni okun Allah subhanahu wa ta'ala wọ́n ní ọ̀rọ̀ yìí marfu wọ́n ní ó gbẹ̀gbà wa látọ̀dọ̀ imamu ali ó gbẹ̀gbà látọ̀dọ̀ anabi sallallahu alaihi wasallam ó ní alkurani tẹ́rí huwa hablullahi almatin òun náà ni okun Allah subhanahu wa ta'ala tó yìí okùn yẹn yí ọbẹ̀ ò lè gbé iná ò lè já ẹ̀yìn lókùngbà tí yẹn bá ti kíni lókùngbà tí yẹn bá ti dì í mú tó ti di okùn yẹn mú dáadáa wa firatuhu al òun náà sì ni ojú ọ̀nà Allah subhanahu wa ta'ala tó sì kí ni ojú ọ̀nà tó tọ́ ojú ọ̀nà tó dúró ojú ọ̀nà tí ò mú pọ̀ òun náà ni alukur'an so látara àti eléyìí so a lọ lè mọ̀ pé alukur'an yìí òun náà ni wò pé láàrin gbogbo àwọn ọ̀rọ̀ yìí kéfà náà jìmá rú bóòlá tí fẹ́ pa ìtumọ̀ rẹ̀ papọ̀ àwọn mí sọ pé áàdùnláhì wà zimbatuhu àwọn mí sọ pé alkùrán àwọn mí sọ pé alkùrán wà súnnà àwọn mí sọ pé àtàwọ̀ṣìd gbogbo ẹ̀nà tàbá lọ lè wò dáadáa a rí pé ibi kankan náà ni gbogbo ẹ̀ papọ̀ olópadà sí nítorí pé tàbá sọ pé alkùrán alkùrán yìí nínú alkùrán láti inú alkùrán a rí tàwọ̀ṣìdùláhì subhanahu wa Allah subhanahu wa ta'ala ń bẹ̀rẹ̀ àwọn afá sálàmù tí wọ́n sọ pé alkùrán kulluhu tàwọ̀ṣìd gbogbo alkùrán pàápàá táyá ẹ̀ pé tàwọ̀ṣìd ìmú Allah subhanahu wa ta'ala nìkan lọ́kàn tó ní sọ tí wọ́n bá sọ pé àwọn àkáàmù rẹ̀ ń kọ́ ẹ̀sì bá òní sí tó tó bá sọ pé àwọn àkáàmù rẹ̀ ń kọ́ so àwọn àkáàmù tó wà ní Al-Qur'ani ní ta ló gbé àkáàmù yẹ kalẹ̀ àwọn Allah subhanahu wa ta'ala ló gbé kalẹ̀ tààlà gbọ́dọ̀ wá máa tẹ̀lé ìdájọ́ rẹ̀ Allah subhanahu wa ta'ala jẹ́ pé tàwíìdù náà lélẹ́yìn náà tàwíìdù hakimiyya tàwíìdù pé Allah subhanahu wa ta'ala lóṣèké ni olóṣì ìdájọ́ gbogbo tẹ bá lè wí nínú al-Qur'an báwọn kẹsọ pé àdúrà lélẹ́yìn àdúrà náà nínú tàwíìdù tààlà gbọ́dọ̀ máa pè Allah subhanahu wa ta'ala nìkan ni so a jẹ́ pé tí al-Qur'an sábà sọ fún wa pé ìtumọ̀ gẹ́gẹ́ ẹ̀nà ìjọba sọ pé ìtumọ̀ ẹ̀nà ni alkitabu wa sunna nítorí pé alkùránì tẹ́rí inú alkùránì láti rí tọ́ka tó ní káṣí gíní kalọ̀bí sunna Allah subhanahu wa ta'ala subhanahu inú alkùránì ó ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni yuhibbukum Allah ila nabi sọ fún wa ìpẹ̀tẹ̀ bá fẹ́ràn Allah subhanahu wa ta'ala lótọ́ fattabi'uni èèyàn kí sọpọ̀ ń fẹ́ dádọ́dọ̀ Allah subhanahu wa ta'ala láláì gba ìpàtẹ̀ ànábì sallallahu alaihi wa sallam ó ṣòro ó ti ẹ̀sí sí láíláí ní bóòlù yẹn sẹ́gẹ́ dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala illa 'inda al-mutasawwifin àyàfi lọ́dọ̀ àwọn Sufi nìkan lókù àwọn ni sòyìn náà lẹ́bìn rí àwọn tó jẹ́ pé gíní àwọn tí wọ́n jẹ́ àwọn ògbóǹtarìgì inú wa wọ́n máa ń sọ fáwa pé ẹ̀yin ń gba ọ̀rọ̀ wá àwọn ọ̀rọ̀ tí mínàlìmáyìí anìlìmáyìí látọ̀dọ̀ kúlẹ̀ ẹ̀yin tí ń da kíni ẹ̀yin kí ń gbọ́rọ̀ wá nígbà tàbá sọ̀rọ̀ ní ìtàbá ní àbí ìhòrẹ́yọ́ àyìn àbú ìhòrẹ́yọ́ ojúkú tàbá sọ̀rọ̀ ìgbọ́n Bukhari ojúkú wọ́n látọ̀dọ̀ kú òkú òkú òkú lẹ́yìn tí alladhi la yamut so àwọn ọmọ wa ṣe kí ni wọ́n bypass ànábì ẹjọ́lá ní wọ́n gbọ́ ọ̀nà mítà tó sọ́nà ànábì sallallahu alaihi wasallam so àmọ́ ẹni tó bá dúró dédé bí ẹ̀ṣẹ́ ọlọ́wọ́ bá rí kẹlá yóò mọ̀ ìpé kò sọ́nà mí bá rí gbà tábí dọ́dọ̀ Allah subhanahu wa ta'ala ayáfi ipasẹ̀ ànábì sallallahu àdéhùn tí Allah subhanahu wa ta'ala bá wa gbé pẹ̀lú tawhid ní so àti gbogbo àwọn ìtumọ̀ míì tí àwọn olùmọ̀ tí wọ́n fún so gbogbo ẹ̀ náà ìtumọ̀ yẹn yàní yàní yadkhulu ba'duha fi ba'd apá kan máa ṣe kíni yóò máa wọnú apá kan kò sí àtànáhù láàrin wọn tí bẹ́ẹ̀ wọ́n wá takora wọn àbí ọ̀kan òjọ̀ kan náà a الله سبحانه وتعالى سوطا متوم على الاعتصام واعتصموا بحبل الله جميعا هذا هذا أمر بالاجتماع àṣẹrẹ lẹ́yìn pé ká sí kí ni ká kóra wa jọ pọ̀pọ̀pọ̀ ẹn eh, ó ní wà láti farrakù fi ká máa wá sí kí ni ká máa yapa so a jẹ́ pé níta kóra wa jọ pọ̀ lé lórí ó gbọ́dọ̀ jẹ́ nǹkan ẹyọ kan ẹni káwọn náà fún alápẹjú ẹ walillahi al-masalu al-a'la tábà ní gbogbo akọ́tàpátá abẹ́ kóra papọ̀ ìjà akọ́kóra sí alánàmú ní ọ̀rẹ́ tòní ẹ́n gbogbo wa jẹ́ bí ẹgbẹ̀rún lápòjú àwọn rí àwa bí ọgọ́rùn mẹ́ta yà yìí ṣùgbọ́n láti fi junction eh, ọjà mi àwọn bí ọgọ́rùn mẹ́rin ní wọ́n tún wà mẹ́ atún débi ibòmí níbi pàkátà arena box atún rí bí àwọn ọgọ́rùn mẹ́rin ní tó fi wá sí ẹgbẹ̀rún a ni àzọ pa kúra papọ̀

tàbá wá fẹ́ kóra wa jọ papọ̀ yìí níbo lá kóra wa papọ̀ sí a ní bùkátà sí láti mọ eléyìí pè lórí kí ni ká kóra wa papọ̀ sí eléyìí òun náà ni ó máa ṣe ọ̀pọ̀lọpọ̀ problem torí pé àdánwò ti ń bẹ láwùjọ wa lónìí ìdí ọ̀pọ̀lọpọ̀ máa ń sọ ni pé àwọn mùsùlùmí ẹnu wò tí wá kó báyìí ní mọ́síláńtí wájọ́ kan bàbá kan ló ní béèrè tó àdébèrè kọ́ ló ní o fẹ́ ṣe kí ni ó ní tààlíkù ni <laughs> ó ní àsọlé ọ̀rọ̀ ni ó ní ah, kí ní sàwà mùsùlùmí báyìí ìyìn àmà kílódà máa ń wa ẹwà àwọn wa ń ẹ̀lẹ́ wọ́n á jó sọ̀kalẹ̀ tán nítorí gbogbo àfihàn kọ́ fi róòlù kọ́kọ́ ṣubú náà ẹ̀yẹn kó bá ní tẹ́ẹ̀rẹ́ àwọn kírísítẹ́nì báwọn kírísítẹ́nì ṣe mú ẹlẹ́sìn ni wọ́n ni tí wọ́n lójú ọ̀nà ni so ibi tá a ti ní problem òun náà ni pé kí ni ibo ní ọlẹ́ adó sí ga ibi àyíká ní adó sí yẹn òun láti ní problem so táàbá sì mọ ráàbá wádìí pé àyèwò ni wọ́n ní adó sí problem wọ́n máa lọ títí ni tó báwọn kan dúró mẹ́ wọ́n máa retí kí gbogbo wa ká pàdé mẹ́ àwọn kan lọ dúó mò mí wọ́n mọ̀ retí kẹ́yìn tẹ́ dúó mi tí wọ́n ní adúó kẹ́ fi bẹ̀ẹ́lẹ̀ kẹ́ wá bá wọn ibi táwọn dúó sí ìmọ̀ àwọn àṣẹ̀lẹ̀ ń gbà mí láwùjọ ibi tàbá wà tó jẹ́ pé ẹ̀yìn tẹ́ wá dúó níbi tó ti ní ẹ dúó sí gangan ẹ̀wà ní pọ̀ ẹ̀yìn kékeré ẹ̀yìn kékeré jẹ kalẹ́ wà ń ẹgbẹ́ ìgbà wọn ni wọ́n pọ̀ jù ìyàn arábòláwà sí àwọn èèyàn wò wá ṣùhánàlá àwọn èèyàn wò wá àwọn èèyàn wò wá òun náà ló mú ẹlòmí ìsọ ẹ̀sìn rẹ̀ di nǹkan míì àwọn èèyàn wò wá ẹ̀ tàbá ní àmọ́ àwọn èèyàn wò wá bá àwọn èèyàn kan sọ pé à ń ya pa ara wa ni àwọn èèyàn kan máa sọ pé ẹ̀ wọ́n máa ń dé máa ni ẹ̀ náà fi sọ pé kíni ẹ̀ wọ́n lo wọ́n ní kọ́ídà kan yattafiqu ba'duna ma'a ba'din fima ittafaqna alayhi ẹwùn gaba yattafiqu ba'duna ma'a ba'din fima ittafaqna alayhi ibi tí ogun bá ti jọ pàdé tá a bá ti jọ jọ ra wa ẹjíká ti kí ni ẹjíká jọ fọwọ́sowọ́pọ̀ bẹ́ẹ̀ wọ̀yá àdúrò bá àdúnà

tó tó bá wáyá ìwẹ̀ ìjọba wà mẹ́rin ẹmọ̀ wípé ah tọ́ kó láwà sí ẹ̀sìn wà ní sí àwọn tún pẹ̀lú àwọn ṣàpáàtì wọ̀nyí ó ti tọ́ ákàrẹ́ rìn á sì ṣe kíni á sì parí ẹ̀ ìjàníyà náà dé pé àkàwọ́lọ́ ah, ọdún yìí àkàwọ́lọ́ ah, ẹni ìjàníyà kan sọ ń jọ kan subhanallah wọ́n darí káúlà ẹnìkan wọ́n sọ fún pé ah, ó tẹ̀sí lọ káúlà yìí ẹ̀ bá sì tún ó jọ kún kẹ̀sì létí ó múra ó sì sọ pé ó ní bákan náà oníbákan náà ni ẹwùn kan báwọn bákan ní kéèyàn lọ Senegal Senegal ń bẹ̀rẹ̀ wọn ẹ̀sùn láwọn oníṣẹ́ àti kéèyàn wá lọ sí kí o lọ mọ́ta kó lọ sí ọmọ tó tẹ́ bá wá kó rẹ̀ níjọ lórí pé kí tẹ́ bá mọ́ bí tí wọ́n ní adúrú sí ibi tá alámọ̀rí yẹn padà máa darí sínú alámọ̀rí yóò darí sí pé ẹ̀sájà máa ni ẹja máa ń wojú

anábì sallallahu alaihi wasallam òun náà ni Allah subhanahu wa ta'ala sọ àyà ìkàlẹ̀ fún ó sọ àyà ìkàlẹ̀ fún anábì so anábì sallallahu alaihi wasallam ọlọ́wọ́ bá àríkẹ́ láti jẹ́ kó yé wípé làbújá ẹ́ nínú lè fìrọ̀ kò sí kò sí èméjì ń bẹ́ ìyàpá inú òṣèlè nínú àlùmọ̀ yìí anábì wá fún wa lára rẹ̀ anábì sallallahu alaihi wasallam àwọn nǹkan tí ó bá jẹ́ ewu fún wa anábì sallallahu alaihi wasallam anábì amáyànnà náà rẹ̀ fún wa tí ò ní ṣe kíni tí ò ní ta kókó àwọn sàábẹ̀ anábì wọn àti máa ṣe kíni wọn àti máa béèrè béèrè wọn a mọ́ bèèrè bèèrè bí wọ́n jẹ kán bèèrè bèèrè ẹ̀rí bí táwọn sábẹ́ àrẹ́bì wájí bèèrè bèèrè wọn èmi ọmọ bídá àti bídá àti bẹ̀ẹ̀jí ní pọ́blẹ̀mù ló nígbà táwọn sábẹ́ nígbà táwọn tálẹ̀ sí àwọn generation àwọn generation tí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́ lẹ́nu tí wọ́n gbọ́rọ̀ sánábì lẹ́nu nígbà tí wọ́n lọ tán táwọn mí gbélé yìí wọn so ibẹ̀ ni bèèrè ìbẹ̀rẹ̀ sí jáde wálé sí ọ̀rọ̀ tánábì sọ fáwọn sábẹ́ wọ́n sì gbà bẹ́ẹ̀ ọlọ́ọ̀bà àríkẹ́lá sọ náà Al-Qur'an ó ní wà á ń zàlìmẹ́lì hadida fi hìlìbáàtún ọlọ́ọ̀bà àríkẹ́lá ní aṣọ irin kalẹ̀ aliyanzilu alhadid min as-sama ṣé òjò irin jẹ́gẹ́ bí kíni ó jẹ́gẹ́ bí òjò ní tó fi àwọn sọ̀kàlẹ̀ láti sama àwọn sàálẹ̀ anábi sì gbà pé anzala alhadida min as-sama bàtà anábi sallallahu alaihi wasallam tánàbí ní kí èsì tí bá wọnú oúnjẹ tẹ́ ń jẹ ẹ́ kó wá kí ẹsẹ̀ kan bọ́ ẹkì kejì ẹ̀rì kejì àwọn sàbí ànábì gbà wọ́n ti kíni wọ́n ti gbà gẹ́gẹ́ pẹ̀lú imani àwọn gbà tó padà yá àwọn èèyàn bẹ̀rẹ̀ sí fẹ́ máa béèrè ìbéèrè nígbà tí wọ́n béèrè ìbéèrè yìí ẹni tí wọ́n bi kò sí láyé mọ́ sọ ẹgbà náà bí wọ́n pẹ́sàn bá ní sẹ ẹgbà náà bí o so ọgálùkù wá di pé ẹja máa sí kíni ẹja máa ronú lórí ẹ̀ ẹwà wo bàtáyà ti sọ̀kalẹ̀ àwọn sàbẹ̀ ànábì ti gbà ẹlòmí ò wá gbáyà ń gbọ́ ọ̀ntì ìgbà tí sáyẹ̀nsì wá débẹ̀ ẹwùn gabáhùn bí sáyẹ̀nsì bá wá débẹ̀ tó fi kún kọ́ ajẹ́kò ní gbáyé ọlọ́wọ́ bá àríkẹ̀ lágbọ́ sáyẹ̀nsì ẹ̀wà débẹ̀ nìsí wípé irin bí irin tí ma ń fọ́m ó ní òjò kan tí ó rọ̀ sí àwọn tó táìpù ilẹ̀ kan tó jù bá rọ̀ sí onímọ̀ wá fọ́ọ̀mù irin tó fi máa wá ní láti lẹ́lẹ̀ sáyẹ̀nsì débẹ̀ lẹ́yìn ìgbà more than one years sáyẹ̀nsì rẹ̀ débi ọ̀rọ̀ ìsinsin nígbà tí wọ́n sì wádìí ọwá rí pé wò sàn bẹ̀m̀bẹ̀ lóòótọ́ pé kìnnìkan bẹ̀ tí ó ní tíráláìsì gbogbo àrùn tí nǹkan ẹ̀bá kò sí sáyẹ̀nsì débẹ̀ ẹlòmí ìtorí ọjọ́ àti kíni ọjọ́ wa gbà gbọ́ nígbà tí sáyẹ̀nsì débi iná adákùnmí yẹjúmọ̀ òkàlùkù fi bátìlì omi yàrùbá iná yẹ́wò mọ̀ nọ́ọ̀tùbá ni wọ́n ti ń kó ìdẹ́dàjọ sínú sáyẹ̀nsì wá débẹ̀ ọwá rí pé ah, lóòótọ́ bá nàbí ti sọ ogójì ọjọ́ àwà látọ̀ ogójì ọjọ́ àwà ní ẹ̀jẹ̀ kíkí ogójì ọjọ́ àwà ní bá sí ọwá rí bẹ́ẹ̀ a rí àwọn tó gba ìsìláàmù látàrẹ̀ wọ́n èsè mùsùlùmí tẹ́lẹ̀ tí wọ́n kò tàwọn mùsùlùmí mi náà bẹ́ ó jẹ́ pé wọ́n máa wò pé ah, so possible ni so possible ni problem ẹlòmí so bó lẹ́sìn bẹ́ẹ̀ kò sí prove now kò sí prove now so àwọn mùsùlùmí ẹni tó bá jẹ́ mùsùlùmí òdodo kò sí nǹkan kan fún àyíká sọ pé kí ni sẹ̀mí ìná wà àtọ̀ àná bá a bá ti ń bọ̀ kọ́lá bílà káyọ̀ bá débẹ̀ èyí ká mọ ẹta bá fẹ́ là kó nínú wàhálà níta bá ti rí àwọn nùsùn tó bá ti clear tí ò sí èrè méjì bẹ́ẹ̀ ẹjá mọ suspect lákàyọ̀ ìdálébé lànú láàkà ìwà ní jásò state bẹ́ẹ̀rì mi ló pé níbẹ̀ ìtọ́lọ̀hún bínú bẹ́ẹ̀rì mi láàkà ìmìnà òjì débẹ̀ ìtànàbí sọnù wọ́tá bá tàbá sọ state láàkà ìwà táwọn pé ah, láàkà yìí pé kọjá jí iná àmọ́ eléyìí so tí ó padà máa já sí ni pé àkàn wa máa já ọ̀rọ̀ ọlọ́wọ́ balikọ́lá a máa dá lọ́nà a máa mú súnà anábì sallallahu alaihi wasallam a máa tu sọ́nà bòmí a máa yí ojú rẹ̀ bólẹ̀ látara pé kíni látara pé a rí pé kò bá láàkà ìwà mu anábì sallallahu alaihi wasallam ìgbàtà náà mi ń sọ fún wa nípa pé àgbọ̀dọ̀ sí kíni àgbọ̀dọ̀ yapa ẹ́ lóòtọ́ ó ti mọ̀ pá yapa ní wọ́n ń sọ alára pé káàmù sí kíni yapa anábì sallallahu alaihi wasallam ń gẹ́gbẹ́ ti wà nínú hadith wà imam wa muslim rahimahullah ó ní anábì sallallahu alaihi wasallam ní inna allaha yafdalakum salasa ó ní allah subhanahu wa ta'ala ó yọ́nú sí nǹkan mẹ́ta kan inú rẹ̀ a máa dùn sí nǹkan mẹ́ta kan ó yọ ní ṣe tí máa ń ṣe ìtumọ̀ ẹ̀ náà ni pé yóò bá yọnú Allah subhanahu wa ta'ala pàdé látara àwọn nǹkan wọ̀nyí wọ̀yẹ́ kátó lákòrí sàlàkà inú àti máa bí sí nǹkan mẹ́ta ìtumọ̀ ẹ̀ náà ni pé ẹ bá ń ṣe àwọn nǹkan mẹ́ta tí Allah subhanahu wa ta'ala lóhùn fẹ́ yìí ẹ máa rí ìbínú Allah subhanahu wa ta'ala látara rẹ̀ kíni Ànábì àkọ́kọ́ nti Allah subhanahu wa ta'ala sí òun náà ni kẹ́ẹ̀má sí kíni kẹ́ẹ̀má jọ́sìn fún wala tushriku bihi shay'a kẹ́ẹ̀sì má bàǹkẹ́ta nípa kọ̀ọ̀bọ̀ sí wọn Allah subhanahu wa ta'ala yọ́nú

tí yóò bá jí ọmọ kìtàbù wa súnà ìbínú rẹ̀ oná lè yẹn wá wà ń tàná sáhù mọ́wàláhù Allahu amrakum kẹ́ẹ̀sì máa ṣe kíni kẹ́ẹ̀tì máa gbọ́rọ̀ sí ẹni tí Allah subhanahu wa ta'ala lálásẹ̀ lórí ẹ ẹ má máa jáde ilé olórí aláṣẹ yín ẹ má jáde ilé olórí nítorí pé ìjáde ilé aláṣẹ lórí ẹ nínú àwọn àsìbáàbù tẹ́fìrìkọ̀ òun náà ni máa wà nínú àwọn okùnfà tí máa ń fa ìyapẹnu láàrin àwọn mùsùlùmí ni tó nígbà tí tábàlọ́wọ́ wàhálà tí sallallahu alaihi wasallam pàì àtànáṣùhọ́ ẹ̀ lè wúlì àmù ẹ̀ àìgbọ́rọ̀ sáwọn aláṣẹ lẹ́nu yá àbíká yọkùn bẹ́ẹ̀ lára ìfihùn sí lágbára ààrẹ ìdíje tó kújẹ káàtó àbíkásígbá wọn wà jáde lè lórí nítorí pé aláṣẹ kò sáláṣẹ kan wá sí wó ma tí ò ní ní àwọn tí fẹ́ràn rẹ̀ yóò láwọ̀ tí ẹ̀ tán fẹ́ràn rẹ̀ tọ́gbà tí wọ́n wá jáde tó lọ́yọ́ jáde ní ti báyìí a jẹ́ pé ìwà àtàwọn tí ń fẹ́ràn rẹ̀ oníṣẹ́ ẹjọ́ pípẹ́ ń kaná ẹjọ́ bẹ̀rẹ̀ wàhálà wàhálà tán wá ní ká máa wá ṣe lórí àwọn kèfèrí káàfi pè wọ́n sórí ẹ̀sìn Islam a máa wá ṣe lórí láàrin ara wa àwọn tá a jẹ́ mùsùlùmí irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ láyé lónìí nígbàtà síkíní nígbàtà kú lórí alkitabu wa sunna tá ń yẹ gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ kú ní alkitabu wa sunna ẹ̀wùdá àwà sunna nílọrin lónìí

kí ló fà ẹ jẹ́ ká mọ̀ pé nǹkan kan ti rọ́ǹgì ni kí ló fà tí ò fi rí bẹ̀ tẹ́lẹ̀ kí ló fà tí ò fi rí bẹ̀ tẹ́lẹ̀ kí ló fà tí fi wọ́n rí bẹ̀ ìdí ìgbẹ̀ ọ̀gọ̀gọ̀ láti mọ̀ pé ajẹ́ pé nǹkan kan ti ṣẹlẹ̀ ẹnìkan ti fẹ́ yẹ gẹ̀rẹ̀ kó lórí nàfíhà nàbí sallallahu alaihi wasallam lórí wàfíhà nàbí sallallahu alaihi wasallam ànábì kádìrọ̀ mọ́ wà tẹ́sìmọ́ bí hablillahi jami'an wá rí fáà yapa báwọn ajẹ́ pé kan ti ṣẹlẹ̀ problem kan ti ṣẹlẹ̀ tó jẹ́ pé inshallah tí àyíbá gbà wá débẹ̀ a padà mọ́ ẹnu débi àwọn asbabu àtẹ́fẹ̀ẹ́kọ́ àwọn kan tí máa fa ìyapa so anábi sallallahu alaihi wasallam níparí hadith yẹn anábi ní wọ̀yẹ́sàtù lẹ́kùn sàlẹ́àsá Allah subhanahu wa ta'ala ọ àmà wá kórìíra àbíbínú sí àwọn nǹkan mẹ́ta kan tó jẹ́ pé kò fẹ́ kí nǹkan mẹ́ta yóò máa síkiri kò máa tọwọ́ yín ṣẹlẹ̀ kí ilẹ̀ wọ́n bèèrè wà Nabi sallallahu alaihi wasallam pé kí ni nǹkan yẹ ga alaihi wasallam ní kí ilẹ̀ wọ́n kọ́ọ̀lù Ànábì ni wọ́n ní wọ́n pé wọ́n ní wọ́n pé ẹwà burú tí ń ṣẹlẹ̀ fi dín wọ́n fi dúnìyà níbi tó ní ṣe pẹ̀lú alámàrí ẹ̀sìn ni àbí tó ní ṣe pẹ̀lú àlámọ̀rí ayé wọ́n ni wọ́n pé ọmọ ní àfáà yẹn ọmọ ní nǹkan tí ń ṣe níṣe náà ẹ̀rẹ́ bá ti gbọ́ báwọn nísìn òun náà ti gbọ́ ọ̀nà wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni wọ́n ni yẹn yóò wá segin yóò wá dá wa lálẹ́ yóò dáná sunlé yóò dáná sùnmú nígbà tí ẹ bá padà wá ní ẹjá tẹ̀ wá jòkó

tábàtàn àlùkù jìbìtì náà bá ti ṣẹlẹ̀ ẹ́n náà ló fàá sí pé anábì sallallahu alaihi wasallam a máa ń sọ alára púpọ̀ oníká sọ́ra fún fìtìnà kọ́dà Allah subhanahu wa la tusibanna alladhina zalamu minkum khafa ó ní ẹ máa sọ́ra fún fìtìnà tó pé ẹni kan nìkan kọ́ ni ó kà ẹni tó mọ̀ nípa fìdínà òun nìkan kọ́ ní ó ṣẹlẹ̀ sí o àtàwọn tí ó mọ̀ náà yóò kà wọ́n yóò kálé yóò kápò òun ló fi ẹka máa ṣe kí ni a máa máa fojú kéré fìdínà bá ṣe wó ma kàtó àwọn fìdínà torí fìdínà bá ti ṣẹlẹ̀ ojú àpá kìí jojú ara mọ́ wàhálà tó bá dálẹ̀ yóò ti lọ ẹlòmí ò ti kú lórí ẹ̀ ó ti gbé bẹ́ẹ̀ lọ ó ti gbé fìdínà yẹn lọ ẹlòmí ń bẹ ṣe pé ó wà láyé tí fìdínà bá yanjú dágan Eh, àpèjúwe ń bẹ fún wa lára àwọn kàwárì tìbí fìtínà tó ṣẹlẹ̀ láàrin Muawiya àti Ali ibn Abi Talib òun ló bí àwọn kàwárì ẹni tí wà láà ẹni tó jẹ́ eléri Ali ibn Abi Talib ó rí pé ó yẹ káwọn pa náà fìtínà yìí àwọn mùsùlùmí ó ti kú lẹ́pẹ́tẹ́ yìí mùsùlùmí sí mùsùlùmí ní tí ó ṣẹlẹ̀ láyà nẹ́bí sallallahu alaihi wasallam ìbànújẹ́ láńlá lélẹ́ yìí ọdẹ ẹja parí ẹ̀ ẹ́n kí ló ṣẹlẹ̀ síbi ẹni tí ẹni tí ẹ sọ̀pọ́ọ̀tì tí ẹ fi bẹ̀rẹ̀ ogun nígbà tó ti lóhun ṣe kíni tó lóhun ti dáwọ́ ogun dúró kílẹ̀ kẹ́ẹ́ ṣe ẹwà àwọn ní ara ò à ní dáwọ́ ogun dúró bá ti máa bá lọ́nu wọ́n tún wá tẹ̀ wá dájú kọ wọ́n tó ní àdájú gan á tẹ̀ wá dájú kọ ó tẹ̀ wá dá wa lálẹ̀ so ká sọ́ra fún fìtínà kí fìtínà wọ́n máa tẹ̀lẹ̀ anábì ní Allah subhanahu wa ta'ala máa bínú sáwọn nǹkan mẹ́ta ìka alákọ̀ọ́kọ́ wọn ní kéèrè wọ̀kọ̀ọ̀l wọ́n ni wọ́n pé lágbàjá ló sọ tàbẹ̀lẹ̀ ló sọ tòrú àwọn nǹkan wáyé inú tí máa fa ìbínú Allah subhanahu wa ta'ala wà kẹ́sìrọ́tù su'al wà kẹ́sìrọ́tù su'al àti àpọ̀jù bẹ́ẹ̀rẹ̀ akọ̀bí béèrè èyàn máa béèrè béèrè níbi tí ẹ̀ bá ti ní bùkátà sí kéyàn béèrè àríká ní bùkátà sí gán kábèrè béèrè ara kojú rẹ̀ níbi hadith àpàdàkà fún wa látọ̀dà Ànábì sallallahu alaihi wasallam pé àwọn sàábé máa béèrè béèrè àwọn sàábé sakó tọ́bánu wọ́n èsì bẹ̀rù ànábì sallallahu alaihi wasallam débi pé ìdí òye wọn bí ọ̀rọ̀ ẹ̀sìn jẹ́ wà dá wàhálà lẹ́sìn ọlọ́run tí ó fi wá fa wàhálà fáwa náà tá ń bọ̀ wá wọ́n wá dákẹ́ ibi àwọn òní béèrè láyé àwọn tàbí ànábì èsì bẹ́ẹ̀ wọ́n a máa béèrè béèrè ìfúwàṣẹ̀ kan ó béèrè àmọ́ kẹ́sùwà tó sọ àl káwá béèrè àpọ̀jù béèrè níbi tí àti ní bùkátà sí béèrè ah eléyìí wàhálà ní máa fàáwù ìsìn máa gírìdì yà lọ sí bígínì lọ sí bí bíra Allah subhanahu wa ta'ala ni ẹ̀rì tẹ́ bá lọ wo àwọn fẹ́ra kò oríṣiríṣi tó lálẹ́ òtó dìde níbi àwọn kíni níbi àwọn àtàtà ulaata àwọn bẹ́ẹ̀rẹ̀ oríṣiríṣi ẹ̀yìn bàtà wá ní ẹ̀ẹ́dọ́wà síṣẹ́ dáadáa dáadáa àti àbúrẹ́dà wá sí dédé ara wọn gbogbo níwà wà lábìjẹ́ náà níwà wà lábìjẹ́ wà wà náà ẹ̀bùjú ara ti bẹ̀rẹ̀ Ah, ẹnìkan ní á ah, yóò wà ní jẹ́nà náà ni ẹnìkan yá ah, ẹnìkan ti jẹ́ ọ ní ara o ọlọ́run kìí jà èmì fún ni manzila tún bẹ́yìn na manzila tẹ́ àpólò sí lọ́rọ̀ báhùn iná iṣẹ́ rẹ̀ dáadáa rẹ̀ ẹ̀ẹ́ tí tí àìdá rẹ̀ bí tí ẹ̀bọ́lọ́ sí àwọn ọlọ́bọ̀lọ́ sí wà ní jẹ́nà ẹwọ̀n kabáhùn gbogbo àwọn nǹkan báwọn àwọn tí ó máa ṣe kíni tí ó máa dá wà láàlẹ́ so Allah subhanahu wa ta'ala a máa bínú sí gbogbo irú àwọn nǹkan báyìí ẹlẹ́kẹta òun náà ni wà ìdọ́ atulmal ìmára dúkìá láre Kama máa ra dúkìá láre kama máa ra owó láre ká máa nánà kùnà ká máa nánà àpà Allah subhanahu wa ta'ala ó kórìíra gbogbo àwọn nǹkan wọ̀nyí so hadithi àtàwọn hadithi míì nínú àwọn hadithi ànábì sallallahu alaihi wasallam tó yọjọ́ tó ti lọ wọ́n sọ wa lára kúrò níbi kíni kúrò níbi ká máa yapa wọ́n sọ wa lára kúrò níbi ìyapa Ànábì sallallahu alaihi wasallam fúnra rẹ̀ gáàsì sàlàyé fún wa ń pé ẹ ìyapa àwọn ṣẹlẹ̀ ẹ̀sìn bá ní ìyapa ò ṣẹlẹ̀ bí wà tí yà ń sọ àsọ́lẹ̀ fún yà tí pé tọ̀ àlèrí kí wà láwọn ṣẹlẹ̀ àwọn tí wà láwọn bá ṣẹlẹ̀ ẹ́ nǹkan bá ilẹ̀ máa ṣe wù sẹ́rí pé Ànábì sallallahu é tó fún wa ó ti sàlàyé fún wa pé ah, tí wà láwọn bá ṣẹlẹ̀ o nǹkan báyìí bí tẹ́ máa sá lọ ni ó ìtẹ́ máa sá di rẹ̀ ó bẹ́ẹ̀ ṣe máa ṣe ni ó gbẹ̀rẹ̀ Ànábì sallallahu alaihi wasallam ti sàlàyé fún wa láti lè bá ṣe kíni láti lè bá sọ nínú hadithi afáwa abdullahi ibn amr radiyallahu anhuma anábi sallallahu alaihi wasallam nígbàtá anábi fẹ́ sọ inú àwọn kata àfáà ma ń pè ní inú àwọn àmìn àlámin nubuwa inú àwọn àpẹẹta ìgbàpẹ́ òjíṣẹ́ ọlọ́run ni anábi sallallahu alaihi wasallam òun náà ni pé anábi anábì sọ àwọn tó ti ṣẹlẹ̀ síwájú tí ò sojú wa tí ò sojú òun náà Allah subhanahu wa ta'ala sọ fún anábì yóò wa ìjọba ìti ṣẹlẹ̀ síwájú yìí

ó ní bọ̀ wá ṣẹlẹ̀ sáwọn jọ mi o àwọn kankan bọ̀ wá ṣẹlẹ̀ sáwọn jọ mi ma ata alaba ni Isra'il àwọn nǹkan tó ṣẹlẹ̀ sáwọn bani Isra'il àwọn ọmọ Israeli anábì ní gbogbo tó ṣẹlẹ̀ sí wọn anábì ní yóò padà wá ṣe kíni yóò padà wá ṣẹlẹ̀ sáwọn àlèhùn mọ̀ mi hadisi míì anábì ti jẹ́ kó yé wa pé in tí ó mú ṣẹlẹ̀ sí wa òun náà ni kọpikọpi a máa kọ́ sí wọn wọ́n tún ṣe nǹkan báyìí àwọn náà ṣe wọ́n ṣe nǹkan báyìí àwọn náà ṣe ẹwà wo ní ẹwẹ̀ sí àwọn ẹlòmíì nìsín ẹ̀sìn ẹlòmíì ẹ̀sìn kọpikọpi ni ẹ̀yẹn tó bá ti wo bí gínáwókọ̀ ìntánẹ̀tì torí pé ah, wọ́n tún ṣe gíníkà wáyé dé àwọn náà tún pé wá wọ́n tí ó rí ẹwọ gbogbo àwọn aládàádálẹ̀ tán wà ẹ̀sìn tẹ́ bá lọ sí gbogbo tí wọ́n fi ń tẹ̀sìn wọn ẹ̀sìn ẹ̀rì àwọn bídí èríṣiríṣi nínú ẹ̀sìn kama jó kama bí sẹ́ẹ̀sì kálàǹsẹ̀ síkìrí kama lùlù kálàbí sẹ́ẹ̀sì kálàǹsẹ̀ síkìrí kama tẹ̀sùbá kama fa tẹ̀sùbá kálàbí ń ka ókọ lọ ẹlọ́wádìí ìpìlẹ̀ gbogbo àwọn nǹkan yẹn ẹ̀rì bí wà lọ́dọ̀ Roma bí wà lọ́dọ̀ àwọn ìlú lọ́dọ̀ àwọn kíná púpọ̀ àwọn Catholic ṣùgbọ́n eríṣiríṣi ọ̀dọ́ wọn lẹ́sìn máa rí àyọjú wọn àyọjú wọn òun náà lẹ́ẹ̀ máa rí Sunday tọ́lọ̀ ọba àríkọlá tó fún wọn ó di ojú di ojú wọn kò jẹ́ kí wọ́n ṣe kí ni kò jẹ́ kí wọ́n pọ́ lọ síbi pé ẹja mọ́jọ́ jímà kàmọ̀ lọ́jọ́ àkójọ ọjọ́ ọjọ́sìn ó di ojú àwọn nàṣàrà kò jẹ́ wọ́n ní sunday òjò orí jímà àwọn mú sunday àwọn yahudi mú saturday ẹ̀wọ́ àwọn mùsùlùmí lónìí ẹ̀wọ́n tá a sọ́ra wa dà lónìí àwọn mùsùlùmí di oní sunday sunday kí ló kọ̀ pẹ̀lú sunday àtàlátù sunday wọ́n kálùkú ó wà tánlé sí tọmọtọmọ wọ́n kálùkú wọ́n múra dáadáa nípa ìgbà tí wọ́n lọ bí nǹkan dáadáa tó gbúrú

anábi wá ní mislan bí misil anábi ní bákankan náà ẹ ma tẹ̀lé wọn mislan bí misil yóò jọra wọn 100% kò ní yàtọ̀ síra wọn ẹ̀rí bá ṣe ń ṣe ẹgbẹ̀rún padà bàtẹ̀ sáwà ló Ni náà ọ̀rọ̀ ànábì ní hazuwa náàlì ṣùgbọ́n ní gbèsè ń tẹ̀lé yàtọ̀ wọ́n bá ṣe ń gbẹ́sẹ̀ mí kọ́lá yẹn sì máa gbẹ́sẹ̀ rẹ̀ lẹ́mọ̀ fi kíni ẹmọ̀ fi tẹ̀lé àwọn yahudi ẹ̀wù táwọn yahudi bá yé jẹ́ lónìí láwùjọ wa ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn tó gbé mi ń jò ní pátá ń sọ̀rọ̀ àwọn ń sọ̀rọ̀ nípa pé tọ́másì wá fẹ́yàwó lé obìnrin ní láwùjọ wa tọ́má fẹ́yàwó lé obìnrin ní ẹwà rí wà dáwà wà lọ́wà tẹ̀lẹ̀ mùsùlùmí ẹlùmí òtòrí ẹ̀rọ sì pa ọkọ rẹ̀ kọ́lá tó wá gbọ́ débi pé mọ̀lẹ́lùmí gan tó jẹ́ pé ó ní ìpapẹ̀ mara súnà ẹ́ yóò sì kó àgbákò bọ́kọ rẹ̀ nítorí pé kíni nítorí pé fẹ́yàwó lè kẹ́yẹ́ pé ó fìyà jẹ́ o níbo ti bí ẹ̀mọ̀ ṣe bẹ́ ìwọ́n bí bàbá àwọn mọ́nítọ̀ ẹ̀yìn dàgbàjú wá lọ ìgbà ní jọ́ jọ́ jọ́ táwọn àgbàlagbà máa fẹ́ àwọn méjì fẹ́ àwọn mẹ́ta sí wíwá aláti máa ń ṣẹlẹ̀ náà ni

ẹ́ eh? so àmọ́bọ́lá ti kàgbákò níbi pé kí ni níbi ká mọ̀ tẹ̀lé àwọn Yahudi àwọn Yahudi àwọn Nasara àwọn tẹ́ẹ̀sì àwọn ni wọ́n dúró lórí pé ayọ̀ ah, kan náà lọ́gbọ̀lọ̀ fẹ́ wọ́n tún wá sí àwọn ìdíjìdíjì tó fi ń kọ̀nfíìsì àwọn èèyàn àwọn náà dá fíìmù lẹ̀ à ń ṣe fíìmù ìgbẹ́ náà lẹ́lẹ́sí ó ti wo fíìmù pé ó wá fẹ́yàwó lé àgbà tó ti fẹ́yàwó lé nílé síbẹ̀ ẹ̀dí dàrú yóò ti wá ní lọ́kàn pé tọkọ bá ti fẹ́yàwó lé òun ibẹ̀ náà ni ó ti wo fíìmù ọkọ rẹ̀ bá lóun táàbù lọ́bì kan ẹ́ ọkọ rẹ̀ lóun lọ́bì kan Àbújá ló lọ àti àdúgbò náà ló wà lótẹ́lì pẹ̀lú obìnrin kan níbi fíìmù ó ti kọ́ ó ti wà nù ọkọ tiẹ̀ náà wá sọ wọn pé ètò kan ìgbòlò sí lórí ibi fíìmù so àwọn gíní yìí wọ́n kó wàhálà alẹ́ wọ́n dá wàhálà alẹ́ fún wa láwùjọ wa táwọn èèyàn ń ṣe kíni tí wọ́n ń wo àkókọ́sì anábì ní ẹ padà máa tẹ̀lé wọn ní gbèsè ń tẹ̀lé tí ò ní ṣe kíni tí ò ní yàtọ̀ síra wọn anábì wa sọ fún wa dógóngó débi pé walau kana fihim man nakaha ummuhu alaniya anábì ní kọ́lá tí máa ń bẹ nù wọn tẹ ti gbọ́ tó sàn pé kàbàrí Israel tó báyà rẹ̀ lò pọ̀ nákàá wà ituma lò fún ìtumọ̀ pé kíni wà máa lò fún ìtumọ̀ àlìṣìmá ẹn tó ṣe kíni ẹta bá pẹ́ àrí inú bàrí ìsọ̀ ìlà pé ààrẹ nǹkan tó wá láyà láyà ní wọ́n ń báyà rẹ̀ lòpọ̀ ìyá tó bí ní gbangba ń ta báyìí nífẹ̀ẹ́ tẹ́lẹ̀ báyìí tó pé ẹni wọ́n pé ìyá rẹ̀ ní bálòpọ̀ yìí anábì ní káà náà fi ummati mẹ́sìlòwò anábì ní kọ́dà irú rẹ̀ ó ṣẹlẹ̀ ní àlùmọ́ ìdínà nítorí pé àwọn tẹ́fẹ́ àwọn tẹ́mẹ́ àwọn tẹ́ ẹni alájọ àwọn zikini àwọn zikini kan àjọ jù ní àwọn náà tẹ́fẹ́ máa tẹ̀lé ẹ máa wá tẹ̀lé wọn ní gbèsè tẹ̀lé anábì sallallahu alaihi ànábì ni wọ́n pín yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ nígbàtà ànábì wọ́n lọ tán ẹ̀yìn bá nípa jára wọn sí méjì inú àwọn eléyìn àwọn eléyìn dára wọn sí méjì inú àwọn eléyìn wọ́n wá pín jákujàku yẹ́lẹ̀ yẹ́lẹ̀ wọ́n wá pín débi pé wọ́n pín sí 71 Anábì ni wọ́n pín sí mélòó, wọ́n pín sí 71. Anábì ni wọ́n tẹ̀kù ummati ala salasin wa sab'ina millah. Àlúmọ̀ tèmi ẹ̀wọ̀n ní ṣe láì gẹ́gẹ́ bí òwe tí ẹ bá parí lẹ̀kan pé ẹni abálájọ́ àti kíni àjọjù lájọ́ àwọn àlúmà anábí wọ́n tún wá ń ṣe kíni wọ́n tún wá lékèlè kan anábí láàlúmà tó àwọn wà pín sí 73 yẹ̀wúdí náà wá lọ àwọn tún wá lékèlè kan síta àwọn yẹ̀wúdí àwọn nàṣọ́rọ̀ 72 ẹ́n yẹ̀wúdí 71 nàṣọ́rọ̀ 72 àlúmà anábí wà kó lákòótá anábí ni àwọn wà pín sí kíni ó wà pín 73 anábì ní ẹ̀wà rí ọ̀rọ̀ bá wá rí báhùn tí tó bá pín 73 nísìn èwo rí hábùlù láì wà lọ́wọ́ rẹ̀ nù wọ́n sì ní wà tẹ́sí mọ́ bí hábùlù láà èwo ni ká mú sí nàbà wà ní ká mú ní àbí nàbà 60 àbí nàbà 40 àbí nàbà 30 ẹ́n àbí nàbà 72 èwo ni ká mú nù 73 ẹ́n anábì sallallahu alaihi wasallam kò wá fẹ́ ká dàmú ó yanjú ọ̀rọ̀ fún wa anábì ní kulluha fin-nar ẹ má wulẹ̀ dàmú ara yín gbogbo 70 gbogbo 73 tẹ́sán tó ń sọ pé òpin sí wọn anábì ní gbogbo pátápátá àfi wì nínú náà anábì nínú náà ni gbogbo wọn lọ tó bá dijọ́ ògbé dàlùkìyàmẹ́ illa millatan wahida anábì ní àyàfi ìjọ kan ìjọ kan tuntun ẹwù báwọn ní ọ̀rọ̀ anábì ti parí báwọn anábì ti dákẹ́ tó ẹ kíyà wá ní lásìkò táà ń sọ ìrísí kíláàsì anábì ti dákẹ́ báwọn sallallahu alaihi wa alihi wa ìbẹ̀rẹ̀ láti mọ̀ pé àwọn sàábẹ̀ sàkótọ́ bá àwọn sàábìbì tó bá ní di clarification pé a kì ní yóò yé dáadáa kó má wá dẹ́yìn kó má wá dáfọ̀ àbí ń déwájú dẹjọ́ ń dẹ́yìn dáfọ̀ kó má di wàhálà tó bá dìgbà tó bá lọ sáá kì ní yóò yé wa wàkìl àwọn kan wá sọ fún anábì sallallahu alaihi wasallam kí ló ìbá anábì sallallahu alaihi wasallam wọ́n ní malwahida anábì ìwọ́ alẹ́ yóò kàn ẹ̀wọ̀n kàbáwọn nítorí pé àwọn bẹ́ẹ̀ àwọn béèrè ta ní bùkátà sí láti ṣekíni láti fi yanjú ọ̀rọ̀ kí sí pé béèrè ta mọ̀ fi dáwà lálẹ́ tó pé òun náà ló bá àwọn èèyàn fi pín yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ yẹ́lẹ̀ láti gbàtáyé ti pínhùn lọ́sí òní olónìí ti tó bá àwọn débẹ̀ nánu àwọn béèrè tí ò ní láti tí ò ní kankan sí inú ẹ̀sìn wa tí ò ní kankan tá fi ṣe táwọn tàbí tálùkùránì bẹ́lẹ̀ tó sọ kalẹ̀ fún wọn tó sì pé kí wọ́n tó kú pé pé àwọn náà wọ́n wa àwọn òwá ṣe kí ni wọn ò jẹun yóò tọ́ka ò lè sọ fún abẹ́ àwọn wọn rí pa ní bùkátà tí wọ́n ti béèrè ẹ̀yìn wọ́n bèèrè lọ́wọ́ anábì sallallahu alaihi wasallam pé wọ́n mọ̀lẹ́wà àhìdà ìwọ wá lẹ́yọ kan nígbà tí ìyapa ẹnu yìí nígbà tó bá wá ṣẹlẹ̀ nígbà táwọn èèyàn bá wá pín seventy three èwo lẹ́yọ kan ṣoṣo tí a dìrọ̀ mọ́ tá a tẹ̀lé anábì sallallahu alaihi wasallam nínú ìwáyà mi kíyàtọ̀ sí ìdímọ̀ kàí anábì pé ní alìjàmáà anábì pé ní kíni alìjàmáà ẹ̀rí alìjàmáà tá a sọ nísìnyí tábà wà láwùjọ wa lónìí tó bá ní alìjàmáà tán bá wò lónìí ẹ̀rí pé àwọn oníbídíà ni wọ́n tú àdífù mara wọn tó láwọn náà pọ̀jù lóòtọ́ tàbá kóra ajọ́ ní àwọn bídíà ló pọ̀jù anábìsì ní alìjàmáà wọ́n ni yadullahi ma alìjàmáà ọwọ́ Allah subhanahu wa ta'ala ń bẹ lórí jama kẹ́rọ tàbátẹ̀ ní àrìjàmáà ni tí gbogbo ẹni jàmáà tàbátí nínà ni tí tàbá ti pọ̀ náà láàmà sọ pé kí ni àwọn eléyìí ni ẹyọ̀kan tí wọ́n lá láwọn eléyìí ni kíkọ́ alfẹ́kọ́tú annajiya simple sentence alábi sallallahu alaihi wasallam ló fi júwèé fún àtúyẹ́ pé báwọn ti wá níṣìí bẹ́ẹ̀ bá ti mú eléyìn lọ́wọ́ yìí tó kàn kùn ní kẹ́ẹ̀ máa wá káàkiri òun náà ni pé kí anábi wà lórí ẹ̀ anábi ni ma ana alaihi al-yawm wa ashabi anábi ni intemi wà lórí ẹ̀ lónìí àtàwọn sáábẹ̀ mi gbogbo ẹnikẹ́ni tó bá ti wà lórí ẹ̀ òun náà ni kí ni òun náà ni ìjọ ẹyọ kan yẹn tó làkún bẹ̀ ẹ̀wọ̀n kan báwọn anábi jẹ́ kó tó tí ìyapa ẹ̀ bá wá ṣẹlẹ̀ ànábì kọ́ wa lọ́nà tàbí dá original mà ẹ̀ nígbà tí fẹ́ẹ̀kì wọ́n á tó nǹkan fẹ́ẹ̀kì kalẹ̀ púpọ̀ ẹ̀ wọ́n á fò original ẹ̀ ọ̀kan sínú rẹ̀ ẹ̀ ẹ̀ tí ò bá dá mà ìdó burú jù náà àwọn ma bẹ́ẹ̀bẹ́ ẹ̀jọba ìṣòwò bẹ́ẹ̀bẹ́ òun fẹ́ẹ̀kì sí ní ńkọ́ mọ̀nàmọ̀nà ẹ̀ ayé bẹ́ẹ̀bẹ́ ńkọ́ mọ̀nàmọ̀nà wọ́n á wò pé ẹlẹ́yìn ah, náà yóò jẹ́ òótọ́ àìbá máa jẹ́ ni ó máa ni ó máa rí báyìí alaihi wasallam ti wájú kó yé wa ma ana alaihi

ẹ́n gbogbo nǹkan yìí tàbá ti fi wọn nǹkan láwùjọ wa a rí pé kíni a rí pé yóò mọ̀ jí ní kíni yóò so ibi jí wàhálà ti wọ́n ṣẹ̀ láwùjọ òun náà ni

àkáwọn ojú olórí irú gbèsè ayé báwọn ẹwà wo ní kí èwo ló yẹ ká mú èwo ló yẹ ká tọ̀ èwo ló yẹ ká tẹ̀lé lẹ́gbàtà lọ́sọ̀ aláàbí sọ̀láwà àdìsọ́lá ń júwe hábùlù láì fún wa lẹ́gbàtà aláàbí sọ̀láwà àdìsọ́lá yapa tó sì tọ́ka wa pé so a jẹ́ pé ẹni tó bá wá yà sọ́nà àbòmí tó bá yà síbòmí a jẹ́ pé òun gẹ́ fún ẹ̀lú ọmọ yàyàkúyà òun gẹ́gẹ́ fún ẹ̀ ló máa ti kíni ló máa ma ìyàwó nítorí pé ànábì sallallahu alaihi wasallam ànábì ó sàlàyé ẹ̀sìn fún wa àwọn tàbí ròyìn ànábì sallallahu alaihi wasallam pé wọ́n ní tarakana ala mahajjatin bayda ànábì sallallahu alaihi wọ́n ló fi àwọn kalẹ̀ tó funfun láti wípé ọ̀rọ̀ ọdún lélẹ̀ yìí nígbà tọkùnrin kan sọ níjọ́ kan pé sàlátù fàájì jù lọ tó bá ti sàlátù fàájì ẹ́ sàlátù fàájì yẹ báyìí ó ti rí ilé bá kírun wọ́n wá mẹ́rin kan tó súnmọ́ dáadáa tó pọ̀ rẹ̀ rẹ̀ alábàtẹ̀ rẹ̀ wọ́n á bèèrè rẹ̀ pé ẹ̀yìn náà ń gbà pé sàlátù ó jù lọ ní tí ó sọ wọ́n á

gbogbo ọgbà pátá náà bẹ̀rẹ̀ náà lùmọ̀ ànábì so ànábì wà ní máa ń pe àwọn nǹkan sọ́tọ̀ pé ẹ̀yin lẹ lọ́rọ̀ eléyìí ẹ̀yin kọ́ lè lọ́rọ̀ eléyìí gbogbo náà ànábì sallallahu alaihi wasallam ànábì sàlàyé fún àwọn àlùmọ̀ rẹ̀ so látara di eléyìí a wasallam ànábì júwe rẹ̀ fún wa dáadáa ipe kíni ipe ìyapẹ́ inú padà ṣẹlẹ̀ nínú àlùmọ̀ yìí tí ìyapẹ́ inú yìí bá wá ń ṣẹlẹ̀ tábà pín yẹ́lẹ̀yẹ́lẹ́ ibo so a adìmọ̀ àwọn ibi tí a yà sí nígbàtí ìyàpọ̀ ẹnu bá ṣẹlẹ̀ náà ẹ̀rí káwà lọ́kàn tuntun tánàbí sallallahu alaihi wasallam ń pè wá sí lórí kìtàbù wa sunna ó ní àwọn àǹfààní tó pọ̀ tó jẹ́ pé tábámà àwọn àǹfààní tó wà ń bẹ̀ ni a rí pé ká ṣọ̀kan òun náà lálẹ́ bùkátà sí àmọ́ bó láti fẹ́ ṣọ̀kan lórí irọ́ bó láti fẹ́ ṣọ̀kan lórí àánú ẹwà àwùjọ wa tàà wà nídìínà níbi tàà wà tẹ́lẹ̀ tí wá ti kó tó di pé àtẹ̀wà ń sọ̀rọ̀ súnà ẹ wo bí àwùjọ wa ṣe pín yẹlẹ̀yẹlẹ̀ eléyìí òun ni tìjàníyà mùsùlùmí náà ni eléyìí òun ni ni eléyìí òun ni ni eléyìí òun ni markazíyà mùsùlùmí ni ẹwà ní mítàrà àdàbíyà yóò wà ilá gorí báyìí markaziya náà ṣe gíní wọ́n àná sí mítìnì tí wọn tí máa sádàbíyà bá ń ṣe mítìnì tí ẹ lọ markaziya ní kò ní débẹ̀ tí níjàrí àbá ń ṣe mítìnì tí wọn lọ kọ̀díyà gbogbo apápá ń wọ́n sì láwọn jẹ́ mùsùlùmí àìbò wà tẹ́sí mọ́bí ẹwù láwùjọ àwọn bídá náà ní ti bí wà láwọ́ bá ń ṣẹlẹ̀ nítí ẹ́n dídáadáa kan bá ṣẹlẹ̀ tí wọ́n mọ̀ bèèrè ní pé à ẹni tó fi jẹ́ kí níhun lákùn sí àdàbíyà ni àbí mẹ́rìkàzíyà kò ní bèèrè pé ṣé mùsùlùmí ni àbí kí ni ẹ̀ẹ́ ẹ̀jẹ̀ wà lóṣù tí kí ló fà á nígbà tó jẹ́ pé tó yẹ ká fi sàkọ́kọ́ tó yẹ ká fi máa dára wa mà tí ó pa ogun apapọ̀ òun náà ni hablullah òun náà ni Allah subhanahu wa ta'ala al-kitab wa sunnah àti yẹgẹrẹ kò níbẹ̀ òun náà ló fà tó fi wá di pé kí ni tó fi wá di pé ìyapa ni wá ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹlẹ́yàmẹ̀yà tí wọ́n ń ṣẹlẹ̀ láwùjọ wa ẹ wá já wo agbo àwọn onísúnà náà ẹ wò kí ló fà á nígbà tó ti pé a ti fẹ́ fi tí ànábì sallallahu alaihi wasallam ń pè wá sí a ti fẹ́ yẹ̀gẹ̀rẹ̀ kó bẹ́ lóòótọ́ eríṣiríṣi ni wá láwùjọ àwọn mùsùlùmí kan bẹ tó yẹ pé kò tẹ̀lé lọ́pàá pẹ̀lú súnà kọ́ra ẹ àwọn kan sì ń bẹ wọ́n ń pàtẹ mọ́ra súnà lóòtọ́ tí a lù súnà láwọn àmọ́ wọ́n ń ṣe àwọn ọ̀tọ́ta tó yapa sí ìpìlẹ̀ súnà tàà ń sọ igan ṣùgbọ́n ànábì sallallahu alaihi wasallam ní ká jìnà sí àwọn tó ní a máa jẹ́bẹ̀ àárín gbogbo ẹ̀ àwọn náà sì ń pàtẹ mọ́ra súnà ànábì sallallahu alaihi wasallam káwá wò pé àwọn wọ̀nyí ò ní sí àjọ sí kí ni a kóra wa jọpọ̀ àjọ máa ń sí papọ̀ náà ni àjọ máa mánéjì ara wa náà ni nítorí pé kí ni nítorí pé ká bá pọ̀ ẹ̀yí pé mú nǹkan bá òun nígbàtí yà ń sigini nígbàtí yà ń fi iná sórí òrùlé sùn ni nígbàtí yà ń fi iná sórí òrùlé sùn ni nítorí pé súnà anábì sallallahu alaihi wasallam kò sí kò sí àwàdà ń bẹ̀ seriousness ni èyàn máa ń serious ní súnà anábì sallallahu alaihi wasallam tí máa ń ṣe súnà èyàn máa ń mọ̀rọ̀ lọ́rọ̀ níbi súnà ni àwọn sàábẹ̀ anábì jẹ́ àlébìsirisi nípa wọ́n jẹ́yà wọ́n fi ẹ̀tọ́ wọn dùn wọ́n látara pé kíni látara kọ́ tuntun náà nàbí sallallahu alaihi wasallam àwùjọ tí wọ́n gbé àwùjọ wọn ó burú ju àwùjọ láwà wà lọ ìta wà lọ gbogbo àwọn ni wọ́n gbà àwọn gan mẹ́ta mẹ́rin tó ti ń dàgbà nù bí kò wà ní kọ̀rọ̀ kan bọ́ sí wà nù síbẹ̀síbẹ̀ náà wọn ò sì compromise ẹ̀sìn wọn ò fi nǹkan kálẹ̀ tó jẹ́ pé nǹkan ẹ̀sìn ṣùgbọ́n àwa nígbà tó bá ti pé yàmbá wà láwùjọ táwọn oníbídíà tó bá ti ń pè fáà rẹ̀ tó sì sọ pé òun pèpè sójú ọ̀nà súnà àwọn súnà wá ní ah, àpárá mo tún láìkì àwọn bídíà àmọ́ ah, tún láìkì lágbájá yẹn mo láìkì ah, ààrùn lẹ́kọ̀ọ́ tiẹ̀ ní máa ń gbọ́ kò ti tẹ̀lé ẹwọ̀n kan wáyé pé nǹkan tán ti rọ́ǹgì nu lẹ́kọ̀ọ́ lágbájá lẹ́kọ̀ọ́ ẹ̀ ní máa ń gbọ́ kọ́ra mo ní tó pọ̀ lórí fóònù mi ẹlákun alàlàkọ́l kọ́lá kò dárùn gbà sí ṣòkòtò rẹ̀ ní wọlé yìí bí i ẹ̀rí ti ní bẹ̀lọ̀ tí wà ló ń kọ́ mi lẹ́kọ̀ọ́ rẹ̀

Eh, Ànábì sallallahu alaihi wasallam ó ní hujibati naaru bishahawat eh, iná tẹ́ríhun ní wọ́n fi dẹkọlẹ́tì ẹ̀tọ́ fi dígàgá rẹ̀ àwọn tó dùn tó dùn ni àwọn nǹkan yìnrìnyìnrìn àwọn nǹkan yìròyìrò ni wa hujibati aljannatu bil makari àlìjánà ń tẹ́ àwọn nǹkan tí ọkàwó fẹ́ kọ́ ni ọkàwó fẹ́ kọ́ ẹ̀ eh, ṣìtánì ó túnmọ̀ sí kí ni ó túnmọ̀ dáná mọ́ lábẹ́ pé ah, oníkúlẹ̀ ma ṣe wà ní ṣẹ́wà ma sanwó léwẹ̀ báyìí gbọ́lọ́ ṣe a ma jẹ báyìí eríṣìíríṣìí tánà ma tó yá fún ọ tí wà ní tẹ́yẹ sí ọ báyìí wà ní ilé ọkọ̀ lé báyìí tó wà oríṣìíríṣìí alimakari ọkà yóò sì ma ọkà yẹn náà yóò ma ṣekíní yóò ma lọ yóò ma bọ̀ ẹ ma Allah subhanahu wa ta'ala bá fẹsẹ̀ èèyàn nílẹ̀ ó di olórí pé ah, ẹ̀sìn ọlọ́run ni tọ́lọ̀ bá lẹ́kẹ́ ọlápá wá illa ma kataba Allahu Allah subhanahu wa ta'ala bá ti kọ́ọ́lẹ̀ ni ó kà ẹ́ ǹdí ọba ti kọ́lẹ̀ kò sọ́nà tí ó fi ṣe kíni tí ó gbàdé tí ó gbàdọ́dọ̀ wa náà àǹfààní wá pọ̀ fún wa níbi àkádìrọ̀mọ́ alìkìmá kádìrọ̀mọ́ òkú Allah subhanahu wa ta'ala tábàlọ̀wọ̀ mú sọ fún yín pé áyà yìí ó ní ti pẹ̀lú áyà alákọ̀ọ́kọ́ Allah subhanahu wa ta'ala bí áyà tó kàn tí wájú kó tó káyà wá wọ́tù Allah subhanahu wa Allah subhanahu wa ta'ala ní ẹ̀yin mùmínì òdodo ìtẹ́kùnlọ́ ẹ̀páyà Allah subhanahu wa ta'ala haqqa tuqatihi ní pàápàá bó ti ẹ̀kẹ́ ìpáyà rẹ̀ haqqa tuqatihi ní pàáyà tó dodo nípa ayà tó dúdú pẹ̀lú kíni pẹ̀lú pé kíni kẹ́ẹ̀mà tẹ̀lé Allah subhanahu an tuti'u Allah wa la tu'suhu ẹmà kẹ́ẹ̀mà tẹ̀lé àti Allah subhanahu wa ta'ala kẹ́ẹ̀mà sí kíni kẹ́ẹ̀mà tẹ̀ sáti rẹ̀ kẹ́ẹ̀mà tẹ̀ sófin rẹ̀ wala tamutunna illa wa antum muslimun ẹ̀ ti gbọ́dọ̀ kú àbíkẹ́ tí kíni àbíkẹ́ jẹ́ mùsùlùmí ẹwà wò afáwà Abdurrahman As-Sa'di rahimahullah nínú tafsir wọn nígbà tí wọ́n sàlàyé nípa wa'tasimu bihablillah wọ́n nígbà tí Allah subhanahu wa ta'ala ti pàwọ́ láti pípé kápáyà Allah subhanahu wa ta'ala kò sí tí ó rẹ̀ yà lọ́wọ́ lórí ìpáyà Allah subhanahu wa a àyàfi pẹ̀lú kíni àyàfi pẹ̀lú alìsìmá àyàfi ká kójọ àbí kẹni ó ṣọ̀kan tẹni wá bá ti ṣọ̀kan yóò ràn wá lọ́wọ́ lórí kíni lórí ìpáyà wa ta'ala nígbàtí gbogbo bá ń sọ gbólóhùn kan ipé yóò dánú ẹ̀sì pé yóò wá lọ́wọ́ láti tẹ̀lé nǹkan yẹn àwọn kan sọ lé rédíò kọ́ra lé rédíò láyà láyà wọ́n ni wọ́n sì máyà wá pé èyàn lè mọ́ wóye pẹ̀ kó máa yẹ ìpẹ́ ó ẹ wá wóró eléyìn nìsì àwọn nǹkan ń bẹ nìsì tó jẹ́ pé bóyá wọ́n ti ń bọ́ wà sí pé èpè ò dáa bóyá ti ń palẹ̀ pé pẹ̀rẹ̀ báyìí ìdí ronú pé kí ni kí ni next step àbígbẹ̀ ẹ̀hẹ́ ìdí olú ẹ̀ wọ́n bá tún bọ́ sí rédíò pẹ̀lú wórówóró wọ́n bá tún mú àyà kan wá pé kọ́lá ẹ̀yẹ́ lè máa tẹ́ ìpẹ̀ ẹ̀yìn ẹ̀dàkùn sí túláàsì ní kí o sọ lè rédíò túláàsì bí o bá mọ́ tí ó wí ó lànà yàrá rẹ̀ gan kò yẹ kó sọ̀rọ̀ kí o bá mọ́ tó wí kádọ́ wá sọ pé lè rédíò bẹ́ẹ̀lẹ́ mi bá gbọ́rọ̀ ilé ìrìnṣẹ́ òpin àá tí wọ́n ti ní ọ̀dà tí bá wọn fà kan wọ́n máa ń ṣe ìwọ́ ọdún kan báyìí ìmọ̀ ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ àwọn tó ìmọ̀ ìṣẹ̀ṣọ́ pa àkóso pa ájú àwọn tó jáwọn òbí tó máa ti gbọ́rọ̀ ń gbà mí pé ẹ̀yàn pẹ́ tó lè jù láwùjọ wa náà ni ọ̀rọ̀ kúnlẹ̀ kìí kúnlẹ̀ òṣè gíní òbí mi tó máa ti sàlàyé fún àlàyé wọn ti wọ̀ pé ẹ̀yàn kọjá lọ́jọ́ kan ní àwọ́kàn sì ti tẹ́lẹ́jọ́ kan ní yóò kàn já lu oníwòrò kan ní wọ́n bá tó máa sọ pé àwọn ọmọdé olójú sí ni wọ́n kúnlẹ̀ ẹ̀rí òbí mi ọkà tó á dé pé wọ́n mọ̀ tó gbọ́rọ̀ kan lónìí ẹ̀wùn kàbáwọn

wọ̀kọ́wùlù dáàwà ilmọ̀mìnìna wáhìdà kí ìpè wa kójọ́ kan tá ń pè pè sí ó ṣe kíni kójọ́ kan gbogbo àwádá ń pè àwọn alùsúnà láwùjọ lónìí ẹ̀ẹ́dín pàpì rẹ̀ ẹ̀ẹ́dín pàpì rẹ̀ nírọ́ ni ti

sàlátì fàájì gbogbo wa kọ̀ndẹ̀mù ẹ̀ ẹnìkan bẹ láàrin wọn tó wá àbẹ́wà ní ẹ̀mọ́ dá lóhun kò lè tó báhun èyàn wọ́n kan bá mú nǹkan lè ní ìpè ẹ̀gbẹ́ mi kan wá tó náà jẹ́ onítúnà báhun yóò wá sàlàyé rẹ̀ fún nígbà tí ó pè ẹ̀gbẹ́ rẹ̀ wá ẹ́ wóróworó tó náà lọ lè wí lọ́hun ìpè ẹ̀ ó ní ọ̀kúnlẹ̀ náà òbí wá tó kò lè lè tó báhun náà sàlátì fàájì náà tó báhun náà ẹ́ kọ́lá ẹ̀ máa sọ pé kọ́lá tó ṣe túnmọ̀ rẹ̀ tò kí ló bà ẹ́ nítorí pé kíni nítorí pé ẹnu òsọ̀kan àfáwà abrahaman sáàdì wọ́n ní Allah subhanahu wa ta'ala ó pa wá láti lórí tí ó ràn wá lọ́wọ́ lórí ìpáyà rẹ̀ òun náà ní káṣe kí ni kájọ́ kan ṣoṣo mọ̀tẹ̀lifí

ẹ̀dàkùn nísìn ẹ̀sìn òjá ayé náà tó sùn wọn ẹlòmínà ti ń bá ogun bàjẹ́ ọ̀káàkì náà nísìn ayé ayé ayé òun náà nísìn kò ráyé òun náà subhanallah àwọn táà ń ṣe kí náà wókọ̀ rẹ̀ táà wọ́n sọ pé àwọn kí ní tó ti kan ọgbọ̀dáwò èbó lókù àti gbogbo àwọn tẹ́lẹ̀ ọgbọ̀dá bá dé sàúdí tó pé taxi ni wọ́n fi ń ṣe tẹ́wọ̀n fi gùn taxi tẹ́tẹ́rìyà lẹ́gùn ó tún jò kọ́lá tí wọ́n tẹ́lẹ̀ sí fún ọ ní olẹ́lẹ́lú wa gbé dé àyíwá lọ́rùn ti gbàdúrà rẹ̀ pé tóhun ti rẹ̀ ah, tóhun ti ṣe yíò náà lọ́nà subhanallah ayẹ́gbẹ́ dáwọn bà ní ìsìláìlá ń ṣe àwọn bà ní ìsìláìlá tán ní bàálù tán sí bàálù ayẹ́kọ́nà náà àwọn náà wà nù nígbà tó wá jẹ́ pé nígbà tẹ́yìn bá ti ráyí tó tẹ́yìn bá ti dúó lórí ẹ̀sìn Allah subhanahu wa ta'ala ẹ̀sìn wó lójútùú bẹ́ẹ̀ náà ni ayé wó sí kíní ayé wó dà ṣẹ́kọ̀ọ́ tàbá wá kóra wájọ papọ̀ tẹnu wá ṣọ̀kan lórí kíni alàlìkìtà àbíwọ̀ súnà ẹjá ma fi kọ́ ìdùn sí ìkóra ẹnjọ tàà ń sọ yìí kìí ṣe kóra ẹnjọ lásán alàlìkìtà àbíwọ̀ súnà tàbá kóra wájọ lórí súnà nàbí sallallahu alaihi wasallam wọ́n ní pẹ̀lú ẹ̀ yatamakkanuna min kulli amrin min al-umur wọ́n ní tàbálẹ̀ kúrò àjọ lójú náà nàbí sallallahu alaihi wasallam gbogbo tí máa ń ṣẹlẹ̀ láwùjọ wa láburú a máa ṣe kíni a lè kúrò àkọ́ ká ṣe kíni a yẹnjú ẹ̀ kò sí wàhálà àwọn tí ó dé tàà nílé yẹnjú ẹ̀ torí pé ẹnu wa sọ̀kan tàbá fẹ́ pé Allah subhanahu wa ta'ala ẹni wa náà sọ̀kan dé ọ̀dọ̀ rẹ̀ nígbà táwọn mùsùlùmí àkọ́kọ́ ní wọ́n bá wà nínú ewu tàbí Allah subhanahu wa ta'ala kúrò àpapọ̀ lẹ́ẹ̀kan náà àdó sì gbà sọ̀látò lè ti kọ́ òjò sí ọ̀ nígbà ogun gíná gbogbo rẹ̀ nígbà ogun bá ti nígbà ogun orí sí alábìsọ̀wà àwọn sàábé wọ́n bí Allah subhanahu lẹ́sẹ̀ kaná aláwọ̀bàlẹ̀kẹ̀ láti jẹ́ pé wọn àmọ́ lónìí nígbà tọ́kàn wo sọ̀kan mọ́ ọkàn wa pín yẹlẹyẹlẹ ẹ̀yìn àdúlórí ẹ̀sìn òdodo mọ́ tàbá lábẹ́ pé Allah subhanahu náà sì dáwà alẹ́ ayé sàjá àbúlákùn ọ̀nà wo ló fẹ́ gbà dáwà lóhùn nígbà tó jẹ́ pé ẹ̀sìn rẹ̀ tó ní àṣẹ àwọn náà òsìkí ni àti tó fẹ́ káṣe ṣẹ́kù ní bákan náà wẹ̀yán sùlù láhùn nílẹ̀ mọ̀sọ́lì lẹ́tí tàzàwọ́kọ̀ọ́fù alẹ́ ìsìlá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àwọn àǹfààní a lè rí àbíkẹ́ni wá ó kò ẹ̀wọ̀n nìsí ṣẹ̀ríà Islam tabalafẹ́ Islam nìsí a lè ráǹfààní àbíkẹ́ni wá ó tẹni wá bá kò lórí alkitabu wa sunnah ẹ̀sìn báwọn nìsí yóò rọrùn fún gbogbo aláti kíni láti sòfin ẹ̀sìn àwọn tí wọ́n kọ́kọ́ gbófin ẹ̀sìn kọ́kọ́ gbófin kalẹ̀ sí agbára wọn ti ká nígbà yẹn àwọn sàdáúná nígbà wọn ẹnìkan jẹ́ kó yé mi pé àwọn òfin penal code àwọn òfin lò ní nọ́ọ̀sì ń gbà wọn wọ́n ní gbogbo àwọn òfin tó bá lọ lè wò dáadáa fáwọn tó bá sọ́dọ̀ dáadáa wọ́n ní lórí ìṣẹ̀rí àní sàdáúná fi ń gbà òfin yẹn kalẹ̀ kí ni kò hánì wípa ilé òun ọkà gbé jáde ní pẹ́tọ̀ òfin yìí òun náà lélẹ́yìn tó bá jẹ́ pé ẹni wa mùsùlùmí bá kò ní ẹ́n mélòó ni àwọn tí èsì mùsùlùmí láwùjọ wa kọ́ọ̀pọ̀ ìta máa ń ṣe kí ní tàà sọ pé democracy kí ní kan ọ̀dá ìgbẹ̀ báwọn ṣe ríṣìíríṣìí táwọn ìlúmí sàtàkú lórí ẹ̀fà títí pé ẹgbó láwàá ṣe gbó láwàá ṣe ẹlòmí náà bí ó bá dìgbò ẹbá rí pàtí ẹlòmí yóò ní òun ni campaign kí ní kan campaign manager Jonathan ẹwùn kan wọ́n tẹ́wàá wo ní Israel yóò ní òun ni campaign manager kí ní kébèrè so síbẹ̀ ìbẹ̀ náà lẹ́sẹ̀ wáyé lómìnà tí ó tún ma campaign pé yóò tún ma sọ àwọn afáàlẹ́ yẹn lè ti tó wá jẹ́ pé nígbà tó wá rí báhùn ẹ̀sì báhùn nígbà tẹ́nu wa òkú tẹ́nu wa bá kó àwọn mọ̀sálì àwọn àǹfààní kan bẹ tí ó pé ààrẹ rí àfi pẹ̀lú kẹ́nu ó kó ẹ̀yìn wọ́n ni a máa rí gbogbo orú àwọn kíni ìwọ àwọn mọ̀sálì báyìí máa láyé kínú àjòhà láwọn gbogbo ipá àríkà ó pọ̀ débi pé àlésò nǹkan àǹfààní tá máa rí lágbàá pé tí gbogbo wa bá sí kíni tá a bá tẹni wa bá kó lérí kíni lórí alkitabu wa nínú àwọn àǹfààní yẹn wọ́n ní mina ta'awuni ala albirri wa taqwa abẹ́jọ́tẹ́ni wọ́n bá kúrò a máa ala albirri wa taqwa lórí lórí ìpáyà Allah subhanahu wa ta'ala nígbàtí àwọn sàbí ànábì kò nígbàtí àwọn kan tí wọ́n yẹ́ gíná púpọ̀ rẹ̀ káàbùn Malik àtàwọn mẹ́ta tí wọ́n bẹ́jẹ̀ sẹ́yìn lójú ogun tí wọ́n lójú ogun kí ni ànábì sallallahu alaihi wasallam wí ànábì ní gbogbo ní pátápátá ànábì ní ẹgbọ́dọ̀ dá sí wọn mọ́ alásàlámà ẹ̀má dà wọn ló ó tó gbà ká ànábì ní káwọn ìyàwó wọn lọlé wọn kò sẹ́nìkan tó dá sí wọn kọ́dẹ̀ ẹni tí ń bẹ ẹni tí ó pé káàbù fún mẹ́rin kò ní gàrí rẹ̀ ẹ̀ẹ́n tó kó ní fún lóúnjẹ olóòtì dáadí má kí ló ṣẹlẹ̀ ń bá wọn nítorí pé kíni nítorí pé ẹnu mùsùlùmí kò ó náà nínú kọba àwọn tẹ́lẹ̀ tẹ́ni wá bá kò láwùjọ wa ta wà yìí náà ta bá rí ẹni tí ń ṣèbàjẹ́ ládùúgbò kan tẹwà ní ẹni tí ń ṣèbàjẹ́ yìí nígbà tá wa bá sọ tá wa ṣe títí ẹ́ tó àwa ni ó dáa nígbà tí fi bàjẹ́ ilẹ̀ gbogbo apátápátá ẹ tí ò nìkan wọ́n máa dágbà yìí ni àmọ́ bẹ̀rẹ̀ ti láwùjọ wa pé ẹ má dáhùn jàre kí wá ló ṣe tó burú tó báhùn tẹ bá dé tẹlùmí nǹkan tẹlùmí ò fẹ́ wọ́ọ̀sì tó báhùn láti wàá akẹ́kẹ́ lẹ́yìn rẹ̀ so èmi ma dá sí ọ́n tèmi o so ọkàn ló sì máa sékíní ọkàn rí ó ma balẹ̀ ah ma ní mọ́ra jà lọ́dọ̀ rẹ̀ máa ah, àìmí ó máa rajà lọ́wọ́ rẹ̀ o èmi máa tajà fún o gbogbo àwọn nǹkan báyìí tẹni wá bá kó a lè ṣe kíni a lè ṣe al'amuru eh, yóò rà wá lọ́wọ́ lórí kíni kama annabil tirak wa ta'awun wa ta'adi gẹ́gẹ́ bẹ́ẹ̀ jẹ́ pé tá a bá yapa ẹnu ara táa ti ń bára wá sọ̀tá táà gbọ́ra wáyé yàtàlù nìrọ̀mù yàtàlù nìrọ̀mù ètò dàrú ètò dàrú láwùjọ mùsùlùmí òun náà ni gbogbo táàrí láwùjọ wa lónìí nígbàtí ìyapa wà ètò ti dàrú láwùjọ mùsùlùmí mùsùlùmí wá pín yẹ́lẹ́yẹ́lẹ́yẹ́lẹ́ lóríṣìíríṣìí àwọn tó wá dó lórí òdodo tí ẹjá dó lórí sínú náà nàbí sallallahu alaihi wasallam bá nàbí ṣe sọ wọ́n ti wá ti gẹ́gbà nàbí sallallahu alaihi wasallam sọ pé alqabidu ala dinihi kalqabidu ala aljamra ẹni tó bá fẹ́ gbá ìsìn rẹ̀ múláwà àsìkò kan ànábì ni yóò dà gẹ́gẹ́ bí ẹni tó gbá ògùn náà múni tó di ògùn náà mọ́ kó ló fi ọ̀rọ̀ tó ó wá fẹ́ di bẹ́ẹ̀ ní gbogbo àwùjọ níbi tí súnà tí bá ti ń tàka tó ṣékù ní wàtàǹkọ́ ti rú rọwà bí tùhún tàbá ti tàbá ti gbára wáyé tàbí olórí kìtàbù wa sunna in tó sọwá pẹ̀lú ṣe gini yóò gé wẹ̀sí ìrùkúlù wahidin ya amalu wa yas'a fi shahwati nafsi yóò wà dípé gbogbo ń kálukú wa wàhálà tá a máa ṣe ìlọ̀kẹ́ lódò wa gbogbo ìkọsẹsẹ wa yóò máa wà lórí kíni ṣe ìṣáwọ̀ sí náà fi bí ó ṣe rí kíni bí ó ṣe bí àbùkátà tèmi ara rẹ̀ òun náà nìkan tá a máa bá káàkiri gbogbo àwọn nǹkan wọ̀nyí inú àwọn àdánwò tí máa ń fà fún yẹn nígbà tí yẹn bá ṣe kíni nígbà tí èèyàn bá yapa ara ẹni so ṣékù ní wàlàwò àdá ilà dọ́là ìlà àm a rí pé ìfẹ́ lómi ọmọ wa lé kíni pé bí ó sà personal interest wọ̀làwọ̀ àdá ilà dọ́rà lè àm ọ̀rọ̀ bóyẹ pé nǹkan yóò kó ìpalára bá gbogbo àwọn èèyàn lọ́pọ̀lọpọ̀ gbogbo àwọn ọgọ̀rọ̀ èèyàn ẹ̀rọ ìfẹ́ dìfẹ́ndì personality rẹ̀ yóò sì sọ àwọn èèyàn láwùjọ nítorí personality rẹ̀ yẹn obẹ́ tìbẹ́ tìbẹ́ tí mo ń sọ yìí bẹ́ẹ̀ ló forí ẹ yóò wá sọ àwọn èèyàn ni yóò máa sàlàyé ah, bí àbẹ́ oṣù ẹkọ́ ìbòṣù ẹkọ́ rí ni lọ́nà bí yóò gbà bẹ̀ so àwọn èèyàn tó wá ń gbọ́ láwọn àwọn àmọ́ máa ń pẹ́ á ah, bẹ́ni ṣe wí á ló dá wí adú bó ṣe tó yìí ní ti sọ kò dá ní rí bẹ́ẹ̀ yóò wá kíni yóò wá sọ yóò ti gbàgbé nítorí pé kíni ṣáhàwá tó náfì yìí nítorí pé personality rẹ̀ kí ẹ̀rẹ̀ mọ́ bàtà bá yóò wá sí kíni yóò wá fi gba ojú òun náà ni àǹfààní kan gbòógì tí ń bẹ lára pé kíni lára al-i'tisam bi hablillah ká sí kíni ká wájọ lórí kíni ká dìrọ̀ okùn Allah subhanahu wa ta'ala ní ìgbẹ̀yìn nítorí ọjọ́ tó ti lọ àwọn nǹkan kan wá ń bẹ tí máa ń fa kíni tí máa ń fa al-iftiraq láwọn àbá àtàlàyé rẹ̀ fún wa tó ẹ̀ká sọ́ra fún àwọn tó jẹ́ àkórí gbogbo ẹ̀ pátápátá òun náà ní kíni ẹ́n kílákòrí rẹ̀ òun náà ni alhaidatu anilkitabi wa sunna kíyàn ó almail kíyàn ó yẹ gẹ̀rẹ̀ kó lórí alkitabi wa sunna kíyàn bá fi lè yẹ gẹ̀rẹ̀ ló kó lórí alkitabi wa sunna ká mọ̀ yí pé láti ìyàpọ̀ inú mọ̀ ìyàpẹ̀ náà mọ̀sẹ̀rẹ̀ nítorí pé ṣìtánì ó tẹ́kọ́bà nígbà tó bá ti jùkọ́ ní àjísúnà lẹ́ ṣìtánì wá tẹ́kọ́bà onímọ̀ wá dìktéjì tó mọ̀sẹ̀ fún ọ ẹ̀yìn ṣìtánì dìktéjì tẹ́ fún ọ ó ìfún ọ̀sọ̀ ìfún tó tún láàṣì ọ̀rọ̀ yóò ní jọra so ìyàpẹ̀ náà mọ̀sẹ̀lẹ̀ àwọn kan ó dópa àwọn fẹ́ pè yín so ìyàpẹ̀ náà mọ̀ wá ṣẹlẹ̀ láwùjọ so eléyìí òun náà ní kíni òun náà ní àsábàbù àrọ̀ òun náà ni méjọ́ okùnfà ìdó jẹ́ okùnfà gbòógì tí máa ń síkiri tí máa ń fa kí ìyapa ẹnu kó máa ṣẹlẹ̀ tá a ti fi súnà ànábì sallallahu alaihi wasallam ẹ́ níbi àkídà wa tá a bá yẹ́gẹ̀rẹ̀ kó nínú súnà ànábì sallallahu alaihi wasallam àmà ìyapa ẹ́ yóò di pé ó kálukó máa fọ́ọ̀mù tiẹ̀ ẹlẹ́mọ̀ ní àkídà àṣàríyà ẹlẹ́mọ̀ ní àkídà àwọn sofíyà ẹlẹ́mọ̀ ní àkídà àwọn gíná gbórúkọ yóò máa lákídà tiẹ̀ tá a bá tún yẹ́gẹ̀rẹ̀ wa níbi ìjọsìn wa eléyìí ó mu tiẹ̀ lọ́tọ̀ eléyìí

nípa kí ní máa ń ṣe okùnfà ìyapa ẹnu lọ́dọ̀ àwọn nínú àlúmà anábì sallallahu alaihi wasallam inú àwọn nǹkan tí wọ́n kà òun náà ni as-siyasatu wat-tanazu'u 'ala òun náà ni politics èmi ní jẹ olórí èmi ní jẹ chairman èmi ní jẹ governor àwọn ègbó tí wọ́n gbé democracy kalẹ̀ fún wa tó ẹgbà bá rún dáadáa ní àmà ìgbé wọ́n fẹ́ fi dà àwùjọ fẹ́ fi ba ẹ̀sìn wa jẹ́ wọ́n sì fẹ́ fi da àlákọ̀ níbẹ̀ láàrin wa rú ni ẹjọ́ àwọn náà fún alápòjúwé nílé ẹnìkọ̀ọ̀kan wa pdp ń bẹ nílé wa apc ń bẹ nú wa ẹlòmíì ọmọ bàbá kan ni wọ́n tí ẹ̀yàní sílátù rahim tó yẹ kó wà láàrin wọn àmọ́ látara pé kí ni pdp ló ń bá lọ apc lè bá lọ wọn ò sì ní jọ sí papọ̀ wọn ní jọ gbọ́ra wọn yìí wọ́n làwọn ní sáǹfààní fúnra wọn ló pé kó dìgbò fún wa kò sínú ẹgbẹ́ wa sáǹfààní bá ń bọ̀ wọ́n gbé gba ibò míì so inú ìdí máa ń fa okùnfà dẹ́ẹ̀ máa fi yapa ẹni òun náà ni àti yáàta politics kí wá sí pọ́lísìsì yìí nìkan ẹ̀dì bá oníṣì gbogbo tí pọ́lísì yìí pé àjẹ́lérí tàbí ó jẹ́lérí táà bá ti rìn lọ́nà tánàbí sọ̀lá wà lọ́sọ́lá ń gbà ní tó ẹwọ̀nà tán gbà ní tábùbákàrí fi dolórí tí ó márùn fi dolórí tí ó márùn fi dolórí tí a lè fi dolórí tàbá ti máa ní ní àwọn ọ̀nà yẹn wàhálà tí ó máa dálẹ̀ rí alájẹ́ máa ní lọ́nà pé ìmìjọ́rí ti carry the vote àbí tàbá ti lọ́nà pé ìwọ mú ẹnìkan kébì mú ẹnìkan tún láti ẹni tí wọ́n mú tó bá wọlé tó bá wọlé inú yóò dùn èmi tí ẹni tẹ́mi mú wọlé yóò dùn mí inú tí ó máa dùn inú tèmi máa bàjẹ́ ayò máa wọra wa níjọ ń gbélé ìgbúrú àwọn nǹkan báyìí aburú ńláńlá ní ọmọ sí ẹ̀ wa inú àkọ́kọ́ tí máa ń ṣokùnfà kí ni alẹ́ ìfìtìrọ̀ fìrọ́kùn ọmọ ìtàlù mọ̀ ìfi máa pín yẹlẹyẹlẹ ìtàlù mọ̀ ìfi máa pín mọ̀ kọ́lá mọ́sálásí ẹ̀rì bẹ́ẹ̀ ẹ̀rì kọ́lá ó sàn débi ọ̀rọ̀ mọ́sálásí náà a jẹ ìmámù a jẹ ìmámù ilé wa ni wọ́n ti ń jẹ́ ìlàbájá àwọn kí ló wà àwọn kí ló jẹ́ lánàá àwọn ẹ̀ka jẹ́ lónìí àwọn kan ló jẹ́ ń jẹ́ ta kúkúrú àwọn kan báwọn oníṣẹ́ ẹ̀rí pé òun náà mọ́ dáwà alálẹ̀ nínú àlùmọ́ kí ló gbà nítorí pé a ti yẹ̀gẹ̀rẹ̀ kó lórí tánàbí làkalẹ̀ tí bá nàbí kọ́ wa ní tábìjẹ̀ mọ́mú

ẹ̀wùn kan báwọn yóò wá dé ẹwà ní ilé ìwò náà ló ṣe imam ẹwà ara àwọn ọ̀dọ́ nínú ilé ẹlòmí ẹ̀ntó hakùnrin kùránì ká dáadáa ẹ̀ntó hakùnrin ẹ̀ntó kéwú tó mọ pípéwù tó mọ gbogbo ẹ̀ ẹwà sọ pé bọ́dáyé ìwà bá náà níwájú òkú yóò àpọ̀ síwájú yóò mọ̀ wá sí kíni yóò mọ̀ èyí tí ń wí síta gan òjá ẹ̀mọ̀ bẹ́lẹ̀ bá síwájú ìrùn síwájú rẹ̀ tó bá tún bẹ́ẹ̀ ojọ́ rí ó yàgbé tó rí kú ní ẹ̀dàkùn ṣùhánàlá ní mọ́sájú ọlọ́run ilé ọlọ́run subhanahu wa ta'ala tó látara jẹ́ lẹ́yìn tá bá ti yẹgẹ̀rẹ̀ kúrò níbi kíni kúrò níbi ibi ìtẹ̀lẹ́sùnà náà sallallahu alaihi wasallam a rí pé tí ó máa ṣẹlẹ̀ náà ní pé kíni a máa rí ìyapa ó máa ṣẹlẹ̀ inú àwọn okùn bá rẹ̀ onánu tàbá fẹ́ jẹ́ lérí inú àwọn okùn bá títún máa ń fà òun náà ni asabiyatul jinsi wan nasab

ṣùháìbù eh? rúmi láti bolo ti wá eh, àwọn sàábí ànábì ànábì sallallahu alaihi wasallam lérí jìrí sí ààyè náà fi wá ànábì ní láàpọ̀ ìlànà àrọ̀bí alàlájám ìlà àbí tẹ́kọ̀wá kò sọ́lá fún lárúbáwá lórí ẹ̀ntẹ́ sí lárúbáwá àyàfi òun náà ló jẹ́ aṣíwájú níbi ẹ̀sìn tó wáyé pé èèyàn dúdú náà ló sì dáa ju lárúbáwá lọ ní àyè fi kọ́lọ̀ káfí wá mọ̀ pé ẹni ilé yẹn dáadáa ẹni ilé yẹn rí níta àmọ́ fi mọ̀ òun náà ní fáyà Allah subhanahu wa ta'ala so nínú àwọn tí máa ń fà òun náà ní Awa malikiya awa sanabila awa shabiya awa hanabiya ẹjọba ìrìnkú ọ̀nà táwà ń tẹ̀lé ní tó dẹ̀ jẹ́ pé ìta nabi sallallahu alaihi wasallam fi wákàlẹ̀ lórí òun náà ni ká gbá súnà nabi sallallahu alaihi wasallam mú ẹ̀yìn ta bá rí pé mọ́sí àbíjú wọ́n wáyìí àríjì tí wọ́n gbára lé àríjì tó lẹ́ni ó ní tẹ́pa lórí ẹ̀nà bẹ́yà táwọn fi sọ̀rọ̀ tí wọ́n àwọn tí wọ́n rí manu wọn ò àníma n'i máyà ń gbàtà bá ń kírun tó lẹ́jẹ́ pé Imam Malik gan bẹ́ẹ̀ bá ti dáadáa Imam Malik dáwọ́lẹ̀ kírun tẹ́lẹ̀ ó ní nǹkan tó sí Imam Malik Imam Malik gbà wá nínú mú àtà èyàn hadithi ti ń sọ̀rọ̀ nípa pé kíni ipé èyàn mọ̀ sónà ní kíyàn máa káwọ́ sí ọwọ́ ọ̀tún kó sí kíni ó ka lérí ọwọ́ sílé rúrun Imam Malik rí ń bẹnu àṣà Imam Malik tí Imam Malik bá mú hadithi wá tó bá yapa tí Imam Malik wà lórí rẹ̀ wọ́n ni ni wal amalu òun ni wọ́n fi yọ amalu madina imam malik inú tán ma ń gbára lé táwọn fi mú yọ madina ìta bá awara madina ń ṣe nítorí pé wọ́n mọ̀ pé ibẹ̀ ni mahabatul wahai ibi tí wà ìjọ kalifa nabi sallallahu alaihi wasallam wọn ò ní pa jogun so àwọn àti pé Imam Maliki ò kọ́mẹ́ntì irú nǹkan bá wọn sórí ibi hadith yẹn so a jẹ́ pé Imam Maliki gan tàbá ń tẹ̀lé Maliki yá agbọ̀dọ̀ máa ṣe kí ni agbọ̀dọ̀ máa káwọ́ ọwọ́ tó lé yọ owó sí kákáwọ́ máa àyàngbà tí a bá ń so inú àwọn kan tí máa ń kí ni tí máa ń ṣokùnfà ìyapa ẹnu nu inú àwọn tí máa ń ni al-qawlu fi dinillahi bi-ra'yi òun ni ká máa sọ̀rọ̀ níbi ẹ̀sìn Ọlọ́run bá lékẹ́ ọlá pẹ̀lú ọgbẹ́ ilé náà pọ̀ láwùjọ wa ọ̀tọ̀ ni tẹ́lùmí ò máa ń sàánú ayé ọ̀tọ̀ tí ó máa ń mi Eh, ajánà sí ọmọ wá ká yóò mọ̀ pàlá rẹ̀ yóò mọ̀ pàlá rẹ̀ ó sì mọ̀ wí nǹkan mìíràn kò wá ní jọra wọn ọwọ́ ọ̀gá kọ́lá wàláhì kọ́lá ó fàáyà ẹ̀dàkùn ayọ́ tí ó mọ̀ kankan tí fàáyà náà làwọn ó sì máa wí mí ṣòwúrò àwọn nǹkan wọ̀nyí àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sí pé ẹlòmí ó mú àyà àlẹ́nìkan fẹ́ mú ẹ̀rì mòlídì wá ó ní kúlùfì fásitì láì ọ̀bìnrin àmásí ọ̀bìnrin àríkà fọ́nìyàn fúnra fún ó ní àyà ilé ń tọ́ka pé ká mọ̀ sí mòlídì pé torí ọlá ọlọ́run torí àmì ẹ̀ tó ṣe fún ilátàábẹ́ ẹ máa yọ ìlátàákọ́rà nẹ́bí sí ẹlákùn àwọn tàbí wa máa yọ́yọ́ ẹ̀yìn àwọn ọmọnú dùn látàrí pé kíni látàrí bí ànábì sallallahu alaihi wasallam so irú àwọn nǹkan báyìí inú àwọn nǹkan tí máa bá tẹ́ tó yíò wá tún bẹ́ẹ̀ àwọn òkó máa lọ ẹ̀sìn ní àfẹ́ká yapa ẹ̀yìn tó láti máa fa ìyapa pé bóun bá ń so wàá ló máa wá ṣẹlẹ̀ pé èmi sọ èèyàn nù ó wá ń pẹ́ so wàá ló máa ṣẹlẹ̀ so àbíká ṣe ni àbíká máa tú ọ̀rọ̀ ọlọ́ọ̀bà àríkẹ́ọ́lá tí ẹbó ti ẹka tú òun náà láti tọ́ra kó níbi ìyapa ẹnu ìyí tí àfáà tún sọ òun náà ni dàtà ìsú àdá ìlà àwọn nǹkan táwọn ọ̀tá Allah subhanahu wa ta'ala tí wọ́n kì bọnú ẹ̀sìn wa eléyìí náà dá ọ̀pọ̀lọpọ̀ wàhálà rẹ̀ àwọn mùsẹ̀ṣìrìkún ẹ̀rẹ́ àwọn orientalist tó jẹ́ pé wọ́n lọ lè kọ́ nípa Islam láti lè bá bá Islam jẹ́ wọn ò kọ́ ìsìláàmù nípa káwọn fẹ́ mọ̀nà wọn lọ kọ́ lógà wọn lọ kọ́ fíkíù wọn lọ kọ́ tẹ̀fíìrì kò sí ní òbẹ́ lọ kọ́ tán wọ́n sì kọ́ wọ́n sì yẹ wọn àmọ́ nítorí sáfì torí ẹ̀kọ́ ni pé láti ṣe kíni láti bẹ̀sẹ̀ ọmọ ọba àlejò lájẹ́ wọn wá ń bẹ lórí íńtánẹ́ẹ̀tì rẹpẹtẹ wọn mọ̀ kọ́ nǹkan sí ìdíìtì àwọn wọn takọ àbúrò rẹ rọ àwọn takọ sọ Bukhari àwọn fẹ́ wé Islam ibẹ̀ náà lẹ́lòmí ò wá lọ lè sírì tí wà lọ lè síwọ̀ yóò kẹsẹ̀ bọ́bẹ̀ nínú íńtánẹ́ẹ̀tì yóò wá dáúnlódì yóò kò sábẹ̀ tébù yóò lọ ní fi tó ń káhàn wá yóò wá kẹrí sí tí ó mọ̀ kàkùkà ń bẹ́ẹ̀ sẹ́yìn pé pọ́blẹ́mù ni àwọn tẹ́sì wọ́n ti dégé ni wọ́n ti kó fáírọ̀sì kan wọ́bẹ̀ wọ́bẹ̀ yẹn wá wọ̀ ọ̀la púpọ̀ wá wọ̀ ọ̀la títí tí àwọn Yorùbá sọ pé sàn láàrin ajé ní mú ní pẹ́kọ́ ilé ọba kàdí ọ̀gbẹ́ tí a jáde kàmùtí àti ọ̀ká ẹwọ page báyìí ẹbá rí tí a dáwọn àbá nǹkan ẹwọ page báyìí ọgbẹ́jú àmọ́nàtò ilmi ìyá ọwá gbé sábẹ̀ tébù wá ní àníṣọ́bítọ́ sígírí àwọn wà láàrín àti ò dáni ogun àwọn tó máa ń dẹ́rù ẹ̀wò ibi àyàkànjá dákọtí ànídàkọtí àfún ọ̀kan máa lọ lè wà yíò gbóná sí ìṣẹ́lẹ̀ yìí ìgbóná ti ṣẹlẹ̀ yìí ọlọ́run ló mọ̀ ní kíwà àwọn yóò mọ́ wáyé láyé àwọn àbá sára fi pé kò ní sí tíra ẹ tààbù lọ bí àìmọye ọdún tó pé ẹnìkan náà ní ó ní tíra ìyá ọba fi jẹ àwọn èèyàn lórí kan tó hmm? látara jẹ́ léyìí inú tí ma ń fa wàhálà òun náà ní táwọn ọ̀tẹ́ ẹ̀sìn tí wọ́n ti kìbọ̀ ní ẹ̀sìn fún wa ní láti fi da ẹ̀sìn wa rú wọ́n wà máa gbé rí sílẹ̀ inú máa ìwòrí ìròyìn lásán kó làbú ìrọ̀ sílẹ̀ kó hàdídi tó tó bá ohun tí ó lò ju ọdún mẹ́ta lọ pẹ̀lú ànẹ́bì tàbá tẹ̀wá kakuléṣì ẹ̀gan ọdún mélòó lò pẹ̀lú ànẹ́bì tàbá ti báyìí dẹ̀ pé ìtẹ̀wá ń gbọ́ hàdídi yé báyìí subhanallah ẹwọ bàbá kí ló fà àwọn ọ̀tẹ́sì náà ni àwọn òfin kò pọ́síbù kí nǹkan báyìí ó ṣẹlẹ̀ láwọn nǹkan eré sírí sírí sírí sírí sí àwọn ọ̀tẹ́sì ń gbàbẹ̀ wọlé sáwọn yẹn la wọ́n da ìsìláàmù orú márùn yẹn lọ́wọ́ ẹ wá wo eléyìí nìsín ṣé tẹfúríkọ́ ò ní ṣẹlẹ̀ ẹ fúríkọ́ ò ní ṣẹlẹ̀ àbí yóò máa ṣẹlẹ̀ yóò máa ṣẹlẹ̀ tú láti ni nítorí pé tí wọ́n bá sọ owó nǹkan báwọn nìsín túláàdì àwọn tó mọ̀ pé nǹkan yìí orílẹ̀ wọn ò ní gbẹ́nu ọba lágbàfọ̀ túláàdì wọn ó sàlàyé fáwà lúmọ̀ tó bá wọn kan bẹ̀rẹ̀ tí wọ́n ń kó wọ́n jẹ́ tí wọ́n mọ̀ rí pé a ìjọ òun yìí àwọn kan máa hó lásán ní wọ́n máa pariwo lásán ní bàbá òun máa pariwo wọn ò ní mọ̀ pé òun àwọn lọ ni tún láti wá ní àwọn ọ̀rọ̀ adákẹ́ àwọn

látara di eléyìí inú àwọn nǹkan tí máa ń fa àlùfòrùkọ́ òun náà ní kíni òun náà ní ipe ìtàwọn ọ̀tẹ́ẹ̀sìn ibi wọ́n ti gbè sínú ẹ̀sìn wọ́n gbé àwọn nǹkan sínú ẹ̀sìn láti fi da ẹ̀sìn wa rú àbíkáwá sọ́ra wa àbíká la ojú wa so ibi tá padà sí nígbẹ̀yìn ibi tá ti bẹ̀rẹ̀ náà òun náà lápadà sí òun náà ni alkitabu wa sunna tá a bá ti padà lọ sí alkitabu wa sunna ìfáàmì sáràfi sọ́ọ̀lì tá a bá ń lọ́wọ́ pé ibo ni fáàmù sáràfi sọ́ọ̀lì ti wá ibo ló ti wá ibi ọ̀rọ̀ anábì náà ni ma ana alayhi al Eh, fáàmù wọn òun náà láàmù fi gbé alùkùránì yé kéèsì fáàmù tèmi kéèsì fáàmù tiẹ̀ eh, ẹ̀ẹ́dá alùkùránì ò sọ̀kalẹ̀ sójú wa ẹlòmínú alùkùránì náà kò rí kanáda yóò sì mútu màjáde inú rẹ̀ yóò mú àyàwá iná sọ́fà wàlúmọ́rùwá fi sàárì ìlà dájú bàbá wa kíní bàbá wa kíní ẹ̀dá kùtùrò lóhùn ibùdó àwọn bàbá wọn àgbàtà alùkùránì sọ̀kalẹ̀ tọ́rọ wọn fi wá wọn lálùkọ́ láti tóbi àrí púpọ̀ wọn jáde ibẹ̀ ṣùgbúrú àwọn nǹkan báyìí nìsí àmà ìgbé àdẹ́wò ló dé bá mùsùlùmí àdẹ́wò ni tàdẹ́wò bá ti dé báyàn tàbá ti mọ solúṣà àdẹ́wò tó dé báyàn àdẹ́wò ti sẹ́pẹ́rẹ́ ẹ̀yìn anábìsọ̀láwà alẹ́sọ́lá ti júwe solúṣàn àdánwò tó dé bá wa tó agbọ̀dọ̀ gbìyànjú láti kékeré láti tẹ̀lé láti mú ìwòsàn tánà bí mú wá fún wa yìí láti tẹ̀lé solúṣàn yẹn tó abẹ́ Allah subhanahu wa ta'ala kó máa sàánú wa kó fi òdodo hàn wá lódodo kó jíkalè tẹ̀lé kó fi ẹsẹ̀ wá nílẹ̀ lórí ìlànà anábì sallallahu alaihi wa sallam kó máa fi ẹsẹ̀ wá kó mẹ́lá iláyé títà fi pàdé Allah subhanahu wa ta'ala gbogbo àwọn tí wọ́n wà lórí pé à ń takò ẹ̀sìn kí Allah subhanahu wa ta'ala kọmọ́sá sàánú wọn kọmọ́sá báwa rọ̀ wọn lọ́kàn kọmọ́sá báwa kẹ̀tù sí wọn kópa ìmọ́lẹ̀ fún ànábì sallallahu alaihi wasallam tí àwọn náà lọ́kàn ànábì sallallahu alaihi wasallam ànábì la yu'minu ahadukum hatta yuhibba li akhihi wa yuhibbu li nafsihi àwọn tó yóò wọ́n ká máa tẹ̀lé súnà ànábì sallallahu alaihi wasallam kájọ wà lórí ìlànà kankana kájọ bá ànábì sallallahu alaihi wasallam wọlé ọlá kájọ bá ànábì wọlé ọlá tó bá dijọ́ gbédé alkiyama àríkẹ́kùn ọlọ́ọ̀bá ọlọ́ọ̀bá san àwọn ṣéjọ wa fún kí kọ́lọ̀bá san wọ́n ní ẹ̀sọ́ lórí àríkẹ́kùn ọlọ́ọ̀bá àwọn sọ àwọn òwúrọ̀wọ̀ bí fún àlèyìnbá ní òkú ìjọka pàmọ́kọ́wà abọ́lọ́ọ̀bá fẹ́rọ̀tàwálá kó tó kọ́ jẹ́ ìrìn láyé àti ayé àkíyàmà àmì nǹkan àwọn ọdọ́kọ́ ṣàǹfàní fún àlèyìnbá ìpẹ́lẹ̀ kan tẹ́wà níwájú ní àyí ó fi pàtàkì púpọ̀ nígbà kí àbí àkíyèsí ni àbí àárọ̀ wà orípẹ̀ ní ẹ̀ẹ́dọ́kọ̀ wọ̀nyí wọ́n fẹ́ ní assalamu alaikum staff ẹ̀dàkùn àwọn tí wọ́n ní problem ní nípa súnnà nílé ẹ̀dàkùn bá gbà wọ́n ní márùn-ún bákanáà ìbínà ti kòkún àwọn òfin wọn náà ẹ̀dí bá bá pàwọ̀ sọ́wọ̀n náà alhamdulillah wasalatu wasalamu ala rasulillah wọ́n ní àwọn tí wọ́n ní problem nípa súnnà nílé kádàmkà gbà wọ́n ní márùn-ún àwọn ní bùkátà sí agbà àwọn mọ́nà ẹ̀rì pé mo mẹ́nu bọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan ipé ẹ̀rì bó ṣe rí fáwọn mùsùlùmí àkọ́kọ́ nígbàtí Islam kọ́ dé bẹ́ẹ̀ náà ní kíní tó ń rí títí ara rẹ̀ láwùjọ wa lónìí so kò sí nǹkan tí ó máa ń ṣẹlẹ̀ sí wa tí ọ̀tá ní ti máa rí àwòkọ́ṣe lára àwọn tí wọ́n ti kọjá so ìmọ̀ràn tá gbà òun náà ni pé àwọn tá kọ́kọ́ gbà nímọ̀ràn àwọn náà làwọn òfin nítorí pé ìlànà náà bí sallallahu alaihi wasallam nǹkankan ní tó yẹ kí gbogbo wa ó yẹ ká máa tẹ̀lé àtàwátá ajọ́bí ẹ́ àtàwátá ajọ́mọ́ gbogbo ayẹyẹ ló yẹ ká wà lórí ìlànà Nabi sallallahu wasallam nígbàtí a ti pè wá lórí lọ́mọlẹ́yà Nabi sallallahu wasallam tí àwọn ọlọ́wà kù díẹ̀ káàtó àbí tọ́wọ́ ìpín kankan táwọn òfin lórí ìlànà yìí tó a gbọ́dọ̀ tún wá máa kọjí àwọn tí Allah subhanahu wa ta'ala tó bá fi wọ́n mọ̀nà lọ sí ibi màtẹ̀lé lánà sallallahu alaihi wasallam ẹlẹ́kùn tá a bá wa lónìí láwọ̀ òfin ẹ jẹ́ ká wo àwùjọ wa lónìí eríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ láwùjọ wa eríṣiríṣi nǹkan làwọn ọmọ ń ṣe eríṣiríṣi nǹkan làwọn ọ̀dọ́ tí wọ́n ń túwò àwọn oníyàwóyàwó ń bẹ tí wọ́n ń ṣe àwọn sì náà ń mbe eríṣiríṣi àwọn jálà sí eríṣiríṣi ń bẹ tán sí àwọn fọwọ́ ní àwọn gbájú ẹ̀ èyí tọ́lọ̀ ọba àríkọlá wá wa tó là wa tí ò jẹ́ kí àwọn ọmọ tí wa kó kàgùn sí irú nǹkan báyìí wa ẹ̀sìn ọlọ́ọ̀bá àríkọ́lá ní ń pàkó mara rẹ̀ ọmọ mi ò kírun wa tó bí wọ́n mọ ìjà lérí wọn ni wọ́n tún lá ìsìn ìjọmọ náà ẹ̀sìn fún lóúnjẹ ẹ̀fún ní mímu ọmọ tí mu gbó ọmọ tí mu tí ẹ̀fún lóúnjẹ ẹ̀fún mímu ẹ̀fún máa bá bẹ lọ́wọ́ ọlọ́ọ̀bá yín yí padà èyí sì tó wá jẹ́ pé ọmọ tó bá wá sí súnà níbi sallallahu alaihi wasallam òun lèyàn máa wá tírẹ́tìn pẹ̀lú pé àní fọlú wa mọ́ ẹ̀rí pé nǹkan bẹ́lọ́ káàsì jẹ́ mọ̀ pé àìdá ló ń ṣe àmọ́dàkejì ní ìṣẹ̀lẹ̀ láwùjọ wa lónìí èmi máa ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí ẹ̀yìn pé ẹ dákun ẹ jẹ́ ká máa fojú balẹ̀ dáadáa ẹ̀yìn àwọn Yorùbá máa sọ pé yàrá jẹjú yóò rí mú tá a bá lọ wo problem tọ́pọ̀lọpọ̀ ní láwọn àwùjọ yìí problem tó bá ti fẹ́rọ̀ díẹ̀ yóò tún lé ẹni tó bá ti lẹ́sìlẹ́sì dáadáa àwọn nǹkan bẹ tó yẹ pé àwọn aládùúgbò àbáwọn nǹkan tán súnmọ́ àwọn ni wọ́n tún máa ń kó náà wàhálà yẹn lọ́dọ̀ àwọn àwọn náà máa ń kóná wàhálà wọn àwọn tí wọ́n sì máa ń kóná wàhálà wọn tẹ́ bá lọ wádìí wọn dáadáa àwọn dàbí mo ti dà ní wọn ẹ bá rí ẹlòmíì ó ní pọ́blẹ́mù bí ọmọ rẹ̀ kò fẹ́ kó sóò nìkan kẹjọ mọ kíra yín kí ẹ mọ̀ pẹ̀lẹ́ tọmọ yìí àìsùkú wàhálà tọmọ yìí nítorí kó máa ṣẹlẹ̀ nu ọmọ tiẹ̀ ní ò máa ṣe dáadáa ọmọ tiẹ̀ ní ò ní wàá mọ̀ fọlọ́pàá mú ọmọ tiẹ̀ ní ò ní máa sọ pé mú gbó tò kí ní òtẹ́ lọ́rùn ẹ sì mọ̀ yí pé nínú àdámọ́ sí àlọ́sùn nínú tọ̀bí à òun náà ni pé àwọn alábàá máa sọ pé ìnàlìbàlà àdáwò tẹ̀rí yẹn ìdá àmì عما إيه، إيه، إن الفتنة إذا عمت إيه، خفت àwọn káfíà tí wọ́n ní ìdínà tẹ rí wọn tó bá ti kárí tí ẹ bá ti ṣèwọ̀ nìkan ìmọ̀ fúyẹ́ ni àwọn èèyàn mọ̀ pé kí ìdínà wó fúyẹ́ ẹ̀yìn kí ọmọ alágbáyà náà mọ̀ pé alhamdulillah èmi náà mọ̀ fọ́ kèéhùsẹ̀ mi nìkan ọmọ alágbáyà náà ṣe kí ní kèéhùsẹ̀ mi nìkan so iná ní máa dà mẹ́ lòmí kéta òní wọ́n ń ṣe fáwọn ọmọ wa so káwa wá ṣe kí ni tọ́mọ wá ń tì wá láwọn òbí ìgbà ẹlẹgbàá láyè tọ́mọ mi kan bá jẹ́rú ẹ̀wò kọ́lá ó lè jáde láyé nítorí ìrọ́sì nípa ìmọ̀ ọmọdé mú pọ́ńk gbó kí ló ṣe kí ó tó jáde láyé ó sì tún fún lóúnjẹ ó tún ṣe gbogbo ẹ̀fún tó ẹlẹ́kùn ẹjẹ́ káwọ̀ bí náà ẹ̀yẹ́ bàbá ń bínú ẹjá tún máa ṣe kí ni ẹjá tún máa fojú balẹ̀ ọmọ wa náà lọmọ ọmọ jẹ́ ṣúnà náà bí sọ̀lá wà lọ́sọ̀tọ́ ọmọ wa ń ṣe yìí tí inú àládà Yorùbá bẹ́yàn bá tí ìrànmọ́ yẹn àìgbòlà àti lọ látàárọ̀ ẹ̀ẹ́gẹ́ lápòjú oníṣẹ́ ní àwọn bàbá lọ́rọ̀ mi tẹ́ sẹ́wọ̀n pé àìyàn lọ lébè àwọn alógun tàbí lọ pàtàkì àwọn sẹ́wọ̀n ẹwà ń nǹkan kí ló ṣe ń súnà nẹ́bí ní pẹ̀kẹ́ ní lọ súnà nẹ́bí ló àní tọ́wọ́ tí wọ́n kó tẹ́

ẹ̀wọ̀n náà ẹ̀ṣẹ̀ kìíní kan àà eléyìí náà ọmọ náà ní bùkátà láti kìíní láti fara balẹ̀ kọ́kọ́ du ààrẹ náà wọ́n kọ́kọ́ du eré ara rẹ̀ náà wọ́n kọ́kọ́ gbìyànjú kó délé ara rẹ̀ kó mẹ́ka tọ̀ so látara di eléyìí lápò àwọn ọmọ náà ẹ̀já ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ̀jẹ̀ ká ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ láti máa ká sì dúró lórí súnà ànábì sọ̀rọ̀ wọ́n ìta ń sọ yìí kò ní ká fi súnà ànábì lẹ̀ ká dúró lórí súnà ká máa sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn òbí wa ká máa gbàgbé mọ́ wọn ìṣẹ́ tó máa bẹ̀ wá ká máa jẹ ohun tó máa kólẹ̀tọ̀ ká sí fún wọn ká ṣe àmọ́ ká máa fi سبحانك اللهم بحمدك إن لا إله إلا أنت السلام عليكم ورحمة الله وبركاته جزاكم الله خيرا